ní ìtẹ̀síwájú àlàyé tá à ń bá lọ lánàá èyí tó yẹ pé pẹ́lá ti jẹ sára ti bẹ̀rẹ̀ látara pé ẹ̀sìn Islam inna ad-dina yusr ẹ̀sìn Islam tààríwò ẹ̀sìn ìrọ̀rùn ni a ti mú àpẹẹrẹ wá fún wa láwọn ojúpànà tí ọlọ́mọba àdìgbọ́lá tó ti ṣe ní ọ̀rùn fún wa nínú Islam tó ti ṣe àwọn nǹkan fún wa ní ọ̀rùn nínú ẹ̀sìn Islam tó jẹ́ pé tí mùsùlùmí òdodo tí a bá mọ lóró a mọ̀ pé dá látara ìrọ̀rùn tó lọ́wọ́ bá a lè fi ọlá sí fún wa tó jẹ́ pé tá a bá mọ lóró ìrọ̀rùn tó lọ́wọ́ bá a lè fi ọlá sí fún wa yìí ó ti tó wa kò yẹ ká tó wá máa kọ́lẹ̀ àbí ká máa kó susu láti má máa ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́ bá a lè pa wá láti ìgbé ká ṣe. nínú àwọn àpèjúwe tá a mú wa fún wa tó jẹ́ pé ọlọ́run bá dẹkẹ ọlá sí nǹkan fún wa ní fífi ẹnbẹ ó sì fún wa ní rọrùn àmọ́ sẹni láàánú pé ní àwùjọ tá a wà yìí àbí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ àwọn ìrọ̀rùn tọ́lọ̀ ọba dẹkẹ sí fún wa àti wọn fi àwọn kankan fún un tó pé kí wọn fẹẹ dàgbẹ di ìnira tá a wá fẹẹ sọ di ẹ̀sìn tó jẹ́ pé báwọn Yorùbá ti wù nǹkan báyìí a máa wù gbà tó jẹ́ pé kò tẹ̀sìn pé tó dẹ̀ jẹ́ pé tọ́lọ̀ ọba àdìgbò lápá kò sí nínú irú àwọn nǹkan wọ̀nyẹn nínú àwọn ọ̀nà tí ọlọ́run bá àdékọ́lá tó fi ṣe ìdẹ̀kùn fún wa tó fi ṣe ọ̀run fún wa òun náà ni pé ọlọ́run bá àdékọ́lá tó bá pa wá láti ká ṣe dáadáa kan inú ìdẹ̀kùn tó ṣe fún wa yóò wá sọ oore ńláńlá tí ń bẹ bí ká ṣe dáadáa yẹn fún wa nítorí nítorí kó bá wa sábà kó bá wa lọ́rùn láti ṣe yóò fi ládàá tí yẹn bá ṣe nǹkan báyìí nítorí kó bá rọ̀ wá lọ́rùn tó bá sàní ká ṣe tí yóò sọ fún wa pé ẹ̀sán báyìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládàbà yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè má fẹ́ wú ọkú ọkàn ṣe yẹn sì fẹ́ máa kọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ní ká jìnà sáwọn kankan kí àtúní yóò ẹ̀jìnà sí ẹ má dé bẹ́ẹ̀ yóò wá sọ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ́ẹ̀ yóò sọ ìyà tó wà ń bẹ́ẹ̀ yóò sì sọ aburú tó wà ń bẹ́ẹ̀ fún yà bóyá láyé bíi ni àbí tó bá di jọ́ ògbéjà kìí àmà so àpẹẹrẹ lẹ́yìn ó pọ̀ gan-an sáàmù rí pé anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí láàdá báyìí ní bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí nǹkan báyìí lórí bẹ́ẹ̀ eléyìí nínú àwọn ojúpọ̀nà tí ìsìláàmù fi ṣe ìdẹ̀kùn fún wa náà ni ó jẹ́ pé a gbọ́dọ̀ wá sí kíni a gbọ́dọ̀ fi fún pínpín káfí múra wa síbẹ̀ nínú àpèjúwe tá a fẹ́ mú wá fún alálẹ̀ yìí ibi tí ìsìláàmù ṣe ìdẹ̀kùn fún wa tí anabi sallallahu alaihi wasallam ó jẹ́ pé ìdẹ̀kùn àwọn tí àwọn èèyàn ń fa alẹ́ fúnra wọn láwùjọ wọn wá sọ di wàhálà mọ́ra wọn lọ́wọ́ òun náà ni àlàáfíìkọ̀ àlàáfíìkọ̀ ẹ̀rí pé lánàá a sọ nípa kínákórúkọ rẹ̀ azawaj ìgbéyàwó pé inú tọ́lọ̀ ọba àlejòọlá inú tó bá rọrùn dé òun náà ni zawaj wa ìgbéyàwó wa a máa sọ di nǹkan tó le fúnra wa látara pé àwọn nǹkan tí ò sí ń àfikún ni wọ́n á jẹ́ nira fáwọn èèyàn àìsísọ ewu ti bẹ́ẹ̀ àti gbogbo aburú ti bẹ́ẹ̀ láwùjọ ti ṣẹlẹ̀ fún láàrin àwọn èèyàn. àlàáfíìkọ̀ kí náà pè ní àlàáfíìkọ̀ òun náà ní nǹkan tó gbajúmọ̀ lẹ́nu inú èdè wa pẹ̀lú pé ìsọmọlórúkọ àbí ká sọ pé ìkómà àbí ká sọ pé ìkọ́mọjáde ẹ̀hẹ̀n eríṣiríṣi àbí ká sọ pé ìkómọjáde eríṣiríṣi ó kọ òun náà là máa sọ àmọ́ àlùmọ́hìmù níta fẹ́ ló bẹ̀rẹ̀ náà ni pé ìsọmọ lẹ́yìn gbàtà bá bímọ tán bó o kí ni á ṣe gbàtà bá bímọ tán bó o láti fún lóko ọ̀nà wo lágbà tí ọmọ yẹn ó fi máa jẹ́ pé ọkọ̀ tí ó máa jẹ́ àbáwọ̀ ètò òní Islam ní ká ṣe àdébí sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀gbà wọlé ìfún wa ẹ̀ ó sọ fún wa ní fọ̀tíwẹ́wẹ́ tí ó sì mú tí ó mú ìnira kankan lọ́wọ́ kò sì mú ilé kókó kankan lọ́wọ́ fún yà àfẹni tó bá fẹ́ ṣe kí ni àfẹni tó bá fẹ́ mú ilé kókó fúnra rẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi kọ́ alẹ́ kọ́ hadithu hadithu samro ọ̀kan nínú àwọn sahaba anabi ridwanullahi alayhim ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam ó lànà bí sallallahu alayhi wa sallam sọ pé kullu gulamin rahinatun bi aqiqati tuzbahu anhu yawma sabi'ihi wa yusamma fihi wa yuhlaqu ra'suhu àdìsí yìí àwọn áàlù sunan pátápátá ni wọ́n gbà wá àwọn làásì ní áàlù sunan àwọn náà ní Abu Dawud at-Tirmidhi an-Nasa'i Ibn Majah àwọn yìí ni wọ́n ní àwọn tí a ti ń sọ ní as-sunan sunan Abi Dawud sunan at sunan Ibn Majah sunanu an-Nasa'i an-Nasa'i so àwọn àgbà sunan yìí wọ́n gba àdìsí dáhùn sọ yìí wá anabi sallallahu alayhi wa sallam ó ní kullu kullu gulamin ẹ eh, rahinatun bi aqiqati ó ní gbogbo ọmọ kọ̀ọ̀kan pátápátá òun náà la so papọ̀ mọ́ ẹran ìkómọ rẹ̀ lápá aso ẹ̀mí ara ọmọ yẹn aso papọ̀ mọ́ ẹ̀mí mọ́ eh, ẹran ìkómọ tí ó pa ọ̀rọ̀pọ̀ táwọn afa sọ lórí pé kó la ti so mọ́ ẹ eh, tá a ti so ẹ̀mí wọn papọ̀ mọ́ra wọn òun náà ni pé àwọn afá mi ní ọmọ tí yorùbá fi lè pa àkíkọ rẹ̀ wọn ó di lọ́wọ́ tó bá dijọ́ gbé jalè kí á máa wọn níjọ́ sí pẹ̀ fóbi rẹ̀ òbí tí ò pa àbíkọ̀ tí ò pa ẹran fọ́ ma sọ ọmọ yẹn nínú tí wọ́n kọ́ di fún tó bá dijọ́ gbé jalè kí á máa wọn náà ní pé wọn kíni wọn ò kó sí pẹ̀ fóbi rẹ̀ ọmọ náà bá wà nínú àwọn tí yóò sí pẹ̀. ànábì ni àkíkọ̀ tá à ń sọ yìí ẹran súná tá à ń sọ yìí ẹ ànábì ni tó zubaṣu ànuhu ni ẹran yìí á pa á fún ọmọ yẹn yawma sabi'ihi ní ọjọ́ kejì tàbádì ẹ̀wọ̀n kaba wọn lọ́jọ́ kejì tàbádì kejì tàbádì anabi wa ni wàyí sàmà á sọ lórúkọ wàyí òṣèlú ra'suhu á sì kiri á ntí wọ́n pè ní kiri ntí wọ́n pè ní ìsọmọlúkọ kó sí ẹ̀ wọn. sábà lọ wọlé sí kí ni anabi láti anabi ní. tudbahu anhu yawma sabihi á pa fún keje ibi a ti bẹ̀rẹ̀ sí mú ìlú gbogbo wa ni pé ọjọ́ keje tá a nàbí sọ onísìn á wá dúró pé ọjọ́ kẹjọ làwọn ti wà ọjọ́ kẹjọ láti wà ìyóhun tẹ́yàn bá bí ọmọ òun kí òun tó wọ̀ lónìí gbogbo ọmọ tí wọ́n bí lónìí síwájú kí òun tó wọ̀ kí mọ́tòbí tó tó bẹ́ẹ̀ yóò bá kó ọmọ òun ní ìbámu pẹ̀lú ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam bá nàbí ti gbé wá fún wa tí o ti iyèméjì bẹ́ẹ̀ òun náà ní pé irú ọmọ òun ju àtàlátàlá kù nítorí pé kí ni ìjọ kejì lànà lè ṣe ìyàwó máa ń sàbẹ̀ bẹ́ẹ̀ bá bímọ ní èdè àsìkò tá a wà báyìí fún àti máa kú ìtàn èèyàn wá bímọ ìgbà wọlé yóò kó a kò ní ọjọ́ làǹbà nítorí pé lásìkò tá a wà yìí ní ti báyìí a ti wà lálẹ́ àlàmísì a ti wà lóru àlàmísì báyìí a ti mú páàkì kan nínú ọjọ́ àlàmísì bẹ́ẹ̀ bá bímọ lásìkò tá a wà yìí nìsín ẹ́ láti ìgbà tó ti wọ̀ yìí títí tó fi di kóró tó wọ̀ ní ọ̀la ọmọ yẹn a kò lọ́jọ́ wò àpò ní ọjọ́ àlàrúbá ni ya kéèké anabi ti ọjọ́ kéèké yẹ sára ọmọ yẹ ọmọ tàbí èyí ọjọ́ kéèké rẹ ó túmọ̀ pé ìjọ tá a bí wo ìjọ ìjọ kẹta ìjọ kẹrin ìjọ kàwé ìjọ kàwé ìjọ àwọn táwọn á ní rárá o ìjọ kẹjọ ni ọjọ́ táwọn ìjọ tán bí wọn yọ wọn ka bí kíni bí zero pé ọjọ́ tí ò tiẹ̀ ní ti rárá náà la bí ọmọ bẹ́ẹ̀ ni a bí ọmọ tá a bá sọ yí pé ọjọ kejì ọdún ẹ̀ tá ní ọdún kejì ọdún rí i pé kejì la dákọ a sọ pé ọdún ó pé ọdún òun náà lọ́jọ́ àkọ́kọ́ láti máa sọ pé ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin bá a ti máa ka ọjọ́ ayé mu a máa ka ọjọ́ ayé láti jọ sí kíni láti jọ sí ìta àbájọ́ tàbá sí ọmọ ni báyìí sọ̀rọ̀ àwọn àdàkọ́lá mi sọ ni tí ó sì tí ó sì dàrú inú tó wá jọ yàn lójú ni pé àwọn yẹn tó wá láyà láyà wọn wá nítọ̀ òní níjọ́ kẹjọ rẹ̀ àlejò ni ẹ ṣe ní kíni yẹ́wò mọ̀tàlẹ́ ẹ̀yìn ẹ́ sáàbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ kejì ẹ̀yin wà ní onídọ̀jọ́ kẹjọ ọjọ́ kẹjọ là wà ń gbé tó eléyìí bára ní sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá bára ní kejì wà pọ̀ ọjọ́ kejì tá a wá sọ fúnra wa yìí inú tá a ní sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá ní á lọ́jọ́ yìí ẹ́ ní ẹran inú súnà ni pé ó bá pé ọkùnrin lè yẹ bí kéèyàn ó inú súnà àlẹ́bí ni kéèyàn pa ẹran méjì kéèyàn bá lágbára tọ́yẹ kóbìnrin kéèyàn pa ẹyọ kan inú súnà àlẹ́bí sallallahu alaihi wasallam àlẹ́bí tí wọ́n fi tẹ̀lé pé kíni àlẹ́bí ní wàyù sàmà ọjọ́ kejì tá a sọ yìí náà á sọ ọmọ náà ló kọ yùsàmà á sọ ló kọ kí látún wá sọ ọjọ́ tá a sọ yìí wàyù ìlẹ̀kùn fi yìí á jẹ́ kíni wàyù ìlẹ̀kùn ràtòhùn àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tí ànábì ní ká ṣe ni ní ọjọ́ keje nígbà tí a bá bímọ ẹ rí i pé tábàtà wà lọ́wọ́ hadith mi nínú àwọn hadith ànábì sallallahu alaihi wasallam a rí i pé ànábì bímọ ànábì sì sọ ọ́ lóko nígbà tó bímọ yẹn tán ànábì òjò ó dijọ́ keje ẹ́ òjò ó dijọ́ keje tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ ọ́ lóko nígbà tí wọ́n Ibrahim nígbà tí Maria al-Qibtiyya nígbà tó Ibrahim fún anabi sallallahu alayhi wa sallam kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn wọ́n bí màyí májúmá ni nígbà wọn bí májúmá anabi sallallahu alayhi wa sallam anabi wa jáde sí àwọn sọ̀hábà láàárọ̀ ọjọ́ òun ẹ́n anabi sallallahu alayhi wa sallam wa ni tọ̀ ìyàwó mi mo bí májúmá yìí o ẹ́n anabi ni wọ́n sàmẹ́yìn tó wú bísí mi abi Ibrahim. mo sì sọ lóko anabi ibrahim mo sọ ibrahim so eléyìí òun eri ati ẹ̀rí àti ìpìlẹ̀ téèyàn lè gbára lé látara pé kíni látara pé béèyàn bá bímọ èèyàn lè sọ ọmọ èèyàn ló kọ ní kété téèyàn bá ti bí dá òbí ma báyìí kí ló kọ ọmọ rẹ ọkọ ti jẹrì èèyàn lè sọ ọbẹ inú súnà nàbí sallallahu alaihi wasallam tó òun náà ni èèyàn fẹ́ sọ lóko èèyàn lè sọ lóko níjọ́ kejì yẹn so kí wá ní àwọn nǹkan tá a ti wá gbé kọ́ra wa lọ́rùn tá a fi ń kó ìnira bára wa ó jẹ́ pé ẹlòmíì lè rò pé kò ní òun lára àmọ́ ní ẹlòmíì lára ẹlòmíì ló kóun lówó àìní ọlọ́wà wà bẹ́ẹ̀ kákàtí báyìí kákàtí báyìí àmọ́ níta ẹ ti dálẹ̀ òun ó ti dàbí ẹ̀sìn lójú ẹlòmíì tó yẹ pé ẹlòmíì tí ò bá rí i ṣe nígbà tí ò rẹ́ ti ṣe ni ẹlòmíì nǹkan tó yẹ kó ṣe nínú ní nǹkan tó jẹ́ tó jẹ́ tọ́ rẹ̀ ní mẹ́sì yóò wá pàájì ọdún kan ọdún méjì ẹlòmíì wà torí ẹ̀ kọ́dà kò ní pẹ̀ran fún kò ní pẹ̀ran ọmọ kò ní kò ní pẹ̀ran àkíkọ àìmọye ọmọ mi ní ti báyìí mo pa àkíkọ rẹ̀ tẹ bá wà lọ wò kíkí ló pàdé òfin pa àkíkọ rẹ̀ kí ẹni pé wọn ò lágbára ká ṣe àkíkọ ní súnà bá nàbí ìsìn ká ṣe bóyá ni pé àwọn nǹkan ìnira tá a gbé kọ́ra wa lọ́rùn òun náà ni wò lágbára ẹ̀ sọ́kè padà wá pa tó jẹ́ súnà jù súnà nàbí sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá lérí ẹ̀ so nínú àwọn nǹkan tá a gbé kọ́ra wa lọ́rùn òun náà ni pé tábà fẹ́ sọmọ ló kọ ká ní àfa àkànní wà bá wa sọmọ ló kọ pé á pè àwọn aláàfà tí wọ́n wà bá wa sọmọ ló kọ tí wọ́n gbé sí ewúdúbà ìgbó kọ́mọ jáde tí wọ́n sèkéne tí wọ́n bá gbé náà jáde tí wọ́n bá wa tọrọ àlùbáríkà fún ẹ́ tí wọ́n bá wa ra àlùbáríkà fún ó tẹ̀ tún rà wọ́n náà máa rẹ̀ fún wọ́n ní àwọn ò so gbogbo àwọn nǹkan wọ̀nyí àdádálẹ̀ ni tó jẹ́ pé kò lẹ́rìí kan látọ̀dọ̀ ọlọ́run jẹ́ ko pé wà lẹ́yìn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdádálẹ̀ gbáà ni ìwé lẹ́yìn nísìnyí òun náà ló kẹ́ lómi lágara ó dẹ́ lómi lágara tí òjò ṣe kíni tí ó ní á sùn ni kí ló bá tóbi náà ó sùn kìí ṣe pé kò ní owó tí ó fi rewúrẹ́ ó pa kìí ṣe pé kò ní làwọn ewúrẹ́ méjì kí ni pírọ́blẹ́mù ẹ̀ náà ni pé kí ni owó tá a fi tẹ́ ń fáwọn apá owó tá a dé mọ́nú àwo oúnjẹ iná lè yọ ọmọ kíní kan lè kíní kan gbogbo àwọn ohun àti tá a pè nírọ̀lẹ́ ẹ̀ tá a fi dáná ọ̀rọ̀ oníwàásí owó tá a fi islamic kíní kan ni àti kíní kan àwọn tí ó kó lórin gbogbo yìí náà ní wàá síjọ káàkiri tó lè kó mọ̀ yìí nìsín àbí ó ti ẹ̀kẹ́rẹ́ jù tí mo gbọ́dọ̀ níbi two hundred thousand lè lérí kéde lérí kó kó ma nítorí pé kò wá ní two hundred thousand wọn nìsín yóò wá ní kíni yóò wá ní á ah, hmm, ẹja kúkú da dúró de ìyàwó àbúrò mi náà tó náà fẹ́ bí ma ẹ pa kíni ẹ̀ náà ẹ̀ ń wo kíni ní mọ́tò láti. pé ìyàwó àbúrò mi kan náà kó ti bẹ́ẹ̀ bí ma ẹ́ oṣù tiẹ̀ náà oṣù mọ́ta tó bá bí àpàdà wa kó wọn papọ̀ wọn bẹ báwọn wọn wàá sa ọmọjọ sa ọmọjọ sa ọmọjọ ẹ tó bá dijọ́ kan wọn àdájọ́ kan báyà bá ṣe léyà sunday tó bá tẹ̀lé léyà abẹ kó ma wọn wàá kó wọn àdá àwọn ọmọjọ ẹ mọ abẹ́ ìlọ wọn pé à séjà jẹjẹ náà yóò gba àwọn ọmọ yìí ni wọn àdá kọ́lá yìí ní ìwà àgbà lóye pé bóyá ń jíjà nínú àwọn ọmọ ìmí ti wọlé ìwé tó àwọn míì wọn lọ́jọ́ ìyàwó wọn ni ó tó máa ń kó ma wọn ẹ dákun nítorí kíni nítorí pé nítorí jẹ́ súnà nàbí sallallahu alaihi wasallam gangan ẹ̀ àmú àwa mú àwọn àlàbọ̀rùn tó fẹ́ dẹ́rù mọ́ àlọ́wọ́ àwọn tó sì yẹ kí wọ́n sàlàyé rẹ̀ fún wa wọn ò ní sàlàyé rẹ̀ ẹ̀ nítorí nǹkan tí wọ́n ṣe kíni nítorí pé táwọn náà là á bẹ̀ wọn ò ní lè sàlàyé rẹ̀ fún yín kẹwàá ní àfa ẹ̀dá kan ẹ̀dá máa gbó kọmọ káfọ̀ wá sọ fún yín pé à èwo ni bó mọ́kọ tó sọmọ rẹ̀ sọ bẹ́ẹ̀ kó máa ó sọ ọmọ lóko ọ̀nà òun ò ní sọ bẹ́ẹ̀ fún nítorí pé kíni tó bá ti ṣe léyìn nídìí báyìí kò sá kò nídìí àwò tó bá ti ṣe léyìn nídìí báyìí kò tó bí tó bá ti ṣe léyìn nídìí báyìí kò sá kò wé bẹ́ẹ̀ ni gbogbo à ń pa kò wé à ń dé kíní kan mọ́nú àwò gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan kan tó lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam à ń fi ìnira múra wa látara kíni látara àdáadáalẹ̀ òun náà lélẹ́yìn tó ó kọ́ ọmọ tába ti sókọ ma múra wa ẹ kò tí ẹ bí ìdíkò tẹ pé kíní kan pé ẹ dábàá bá sókọ tọ́sí gbọ́dọ̀ ló fẹ́ sọ màdé ló kọ́ fúnra rẹ̀ àyìnbáyé anabi sallallahu alayhi wa sallam wọn gbọ́ mà tí wọ́n bá anabi sallallahu alayhi wa sallam jọ kan gbàtà gbọ́ mà yìí wọ́n bá anabi sallallahu alayhi wa sallam wọ́n gbọ́ mà yìí jókòó lẹ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá rí pé anabi sallallahu alayhi wa sallam bí sì ń ṣe nǹkan kan wọ́n gbọ́ mà ń kó anabi sallallahu alayhi wa sallam wọ́n bá gbé ọmọ kó lẹ́sẹ̀ anabi nígbà tó yá báwa ní sẹ́sán ànábì wa ni à ọmọ anáda wọ́n ní àwọn ti gbé lọ́ba ní ẹgbẹ́ wa padà kí ló kọ́ rẹ̀ bàbá rẹ̀ dákọ̀ kan ànábì ní rárá orúkọ rẹ̀ ní kíni alimunzil ànábì sọ̀mọ́ ní munzil gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tí tó jẹ́ ẹ̀gbọ́n aisha títa aisha nígbà tó bímọ ó aisha àwọn tó bá nàbí sallallahu alaihi wasallam pé gbogbo àwọn tó ń jẹ́ orogún mi gbogbo wọn ni wọ́n ní orúkọ tá a máa fi pè wọ́n ẹ ọmọ sálàmà àbí ọmọ fúlàní ọmọ fúlàní tó máa fi ń pè wọ́n aisha ò sì bí ma fa nàbí sallallahu alaihi wasallam ó wá lóhùn nǹkan máa fi kókò kan pè wọ́n náà nígbà tí wọ́n bí kí àtúnwá tó jẹ́ ẹ̀gbọ́n aisha tó bí ma wọ́n wá gbé lọ ẹ anabi sallallahu alaihi wasallam sọ pé tọ orúkọ rẹ abdullahi yóò máa jẹ wa anti umu abdullahi so abdullahi a máa fi pè ọ tó máa jẹ umu abdullahi wọn náà ló fa ali bi hadith mi tó máa sọ̀rọ̀ aisha ẹ wọn ni ana umu mu'minin umu abdullahi aisha ta radiyallahu anha wọn látọ̀dọ̀ ìyá wa mu'minin umu abdullahi aisha òbí ọmọ àgbà tó jẹ abdullahi bóyá ní pé ẹni tó bímọ tó jẹ abdullahi ọ náà ní òun náà ni asma ẹ abdullahi ibùnú kínní abdullahi ibùnú zubair tó ibi yìí òun náà láti rí i pé obìnrin kò dìgbà tó bá bí mẹ́ta tó máa fi orúkọ ọmọ kan pè é a lè forúkọ ọmọ tí òbí pè a sì lè forúkọ ọmọ àgbúrò rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ a lè fi pè kò sí àkàtọ burú bẹ ọkùnrin là lè fi pè ọkùnrin òun náà là lè fi pè ká máa wá pè ọ ní bàbá lágbájá lágbájá tó bí bẹ́ẹ̀ ọmọ àbúrò rẹ àbọ̀mọ̀ ẹ̀gbọ́n rẹ ewu bẹ́ẹ̀ o sẹ̀ríà ìsìlámù farama kọ́kàn yìí nítorí wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń pè ẹnìkan níbà bẹ́ẹ̀ nìkan kí ọkàn mọ́ àmọ́ wò pé àà àbí ó lọ́wọ́ tí wọ́n ṣe bí ni àyọ́ lọ́wọ́ sí ni àmọ́ tó máa ń fi ìyá orí ìyá pè ọ̀rọ̀ ìyá yìí dàrú àbí ẹ̀hẹ́n oyún tá a ní tá a fi ma oyún oṣù mẹ́sàn-án kò lè dàrú àmọ́ iṣẹ́ ṣe lára obìnrin tí ó fi tó lè dàrú ni ẹni tó bá jó ní ìranù nísìnyí alẹ́ mọ́ ni tó jọ ọmọ gangan ni wọ́n bá wọn yóò kàn sọ fẹ́ nìkan ni tí a yóò kàn ní tọ̀ wọn tó lóyún ní o àmọ́ obìnrin kò sí bá a jọ lè ṣe tó lè dàrú ìjẹ́ ìyá obìnrin kò lè dàrú wọn náà ní sẹ̀dá àbí ní ẹbí bàbá wọn ó kó bàbá kálukú ni ẹ máa fi pè é ẹ máa fọkọ àbọ̀ ní bàbá pé o ẹ máa da wa lálẹ́ àmọ́ tó bá jẹ́ ìyá ìyá lè fi ìyá lè fi pè bí táà ti lọ òun náà ní pé sẹ̀dá ìsìlámù ṣe ní ọ̀rùn fún wa níbi àlẹ́ àkíkọ̀ ó ṣe náà fún adé wípé bá a bá pẹ ẹran àkíkọ̀ yìí tó bá jẹ́ pé ọ̀ lágbára bó ṣe pẹ ẹran tán ọ wá gé ní kèríkèrí ó mú ìtẹ́yìn náà máa jẹ lé ó wá mú báṣíbáṣí ó yá ẹlẹ́gbẹ́ fún alágbájá ẹran àkíkọ̀ náà nù ẹlẹ́gbẹ́ fún alágbájá ẹlẹ́gbẹ́ fún alágbájá oṣù sàrà fáwọn tálíkà bẹ́ẹ̀ ó ti ṣe àkíkọ̀ nù kọ́dà bó ta tẹ́ǹtì èdè ìdàgbẹ́ àwọn òṣèlú ta tẹ́ǹtì wọ́n sì kó máa yíwọ̀n ò ní ṣe pẹ̀lú kéèyàn kó ma ó ti kó ma náà nì kò sí pé ẹ àkànṣọ ọmọ ló kọ lónìí ni tí àbá àti máa ń sá àlàkàtà wọn ẹ àkànṣọ ọmọ ló kọ lónìí á padà kó tó bá yá ṣé wàá rí ọmọ tó sálá àwọn àkànṣọ ọlọ́kọ ọ̀hún nìsín wọ́n ti pẹ́ran jọ́ náà o àwọn míì máa ń pẹ́ran wọ́n ti ṣe kí ni àwọn àwọn àkànṣọ rúrú wọ́n àkànṣọ ọmọ ló kọ ni tó bá yá wọ́n ti wá láwọn ti kí àwọn ti ẹ̀fẹ́ kó gẹ́gẹ́ báyìí so eléyìí náà àdìsọ́rọ̀ ìmọ̀ ìmọ̀ ìnáàkàní nínú ẹ̀sìn ìtẹ́ ẹni tí òun òun náà lè ṣe kíni ẹni tí tọ́lọ̀ níta ẹ̀ṣẹ̀ fúnra ní àfikọ́ téèyàn bá sì lágbára nínú ẹ̀sìn Islam téèyàn bá lágbára téèyàn bá tó pẹ́ ara ìtàn kò tó wá lágbára láti ṣe láti pe àwọn èèyàn sí kan wá jẹ́ kò sí ìyàtọ̀ tó burú délé yìí náà ara ìjẹ̀kùn tí Islam ti fún kálukú wa náà ni tó kò jẹ́ níbi pé bóyá ìjọ àtàfà pé tọ̀ àbáyọ̀ wá bá kó kọjá lé pàtó ẹ ìgbàgbọ́ náà kó wọn wá jẹun ẹ bá ti jẹun náà kó kálukú kọrí kì í ṣe pé yóò wá ṣe ni pé a àfẹ gbó kọmọ jáde ẹ ọkọ ọmọ fẹ ha tani bàbá pé ó sàmẹ́yìn náà ha orúkọ ọmọ ti ha báyìí àbí orúkọ ọmọ wọn lọ lè bá a gbé wa léènì ó fi lè gbé wa ó yẹ máa dá o bàálù eré ti dìdì rọ ẹ máa parọ́ káwọn èèyàn tó gbé ẹgbẹ́ kékeré tó gbé sáà fẹ́ gba tọrọkọ́bọ̀ lọ́wọ́ wọn. so eléyìí nìsín ìdẹ̀kùn lọ́wọ́ bá a lè kí ọlá sí fún wa níbi kíni kíbi àkíkọ̀ náà bá ti jọ́ tó bí náà ni sọ́ọ́lù kọ́ bó ti jọ́ kejì náà ni fárí rí ọmọ rẹ kálá kejì dandan kó kó nígbàjámà tó bá mọ eré fáfún àrẹ pa kéwé dandan ni kó wá níyà onígbàjámà kálukọ lọ sí kíní kan tó kéyìn ó fa tó bá ti lágbára fún àrẹ ké sọmọ rẹ ló kọ tó eléyìí nínú àwọn ìdẹkùn tí Islam tún ṣe fún wa ni ó jẹ pé àìgbà ìdẹkùn wọlé ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọn náà ní dá sáwọn èèyàn lọ́rùn ẹlòmíì ó torí ẹ̀ kò ní ti súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú ẹran ẹlòmíì gbà tó bá tó wá pẹ́ ẹran tiẹ̀ náà yóò padà mọ́ apá bẹ́ẹ̀ lẹ́yìn kíni bẹ́ẹ̀ lẹ́yìn àìmọye ọdún ẹlòmíì ò tiẹ̀ nípa mọ́ rárá tó gbogbo eléyìí à ó yẹ ká sí kíni ká jìnà sí ká mú ìdẹ̀kùn tí ọlọ́run bá rí kọ́lá sí fún wa nínú àwọn ibi tọ́lọ̀ ọba àdékọ́lá ọ̀nà ibi tá a gbà wáyé ìdẹ̀kùn ni ó sì dẹ̀kùn fún wa bàbá tó wá kó láyé náà ọlọ́ọ̀ba àdékọ́lá tó sì dẹ̀kùn fún wa bẹ́ẹ̀ náà alábi sàlàyé dẹ̀kùn wa bàbá tuntun ẹ̀yìn gbà tán bí wa ni tó àwọn oníjẹkújẹun ẹsẹ̀ bá àwọn àwọn aládàáda lẹ̀ gbogbo ọ̀nà wọn ti lọ lè dúdú àwọn èèyàn ibi tá a gbà wáyé wọn ti lè dúró bẹ́ẹ̀ <laughs> ọ̀nà ibi tá a gbà wáyé wọn lọ lè dúró bẹ́ẹ̀ pé a ah, ẹ mú òkú ma wá rí àwa tún kúrò àwa tún kúrò láyé wọn tún lọ lè dúró dè wá mẹ́ẹ̀ àgbo òfìdáwù àá ah, ah. kò sí láti nígbà kan dáyọ̀ tiẹ̀ gbọ́ alẹ́ dúró dè yàn pé àbíjá àgbọ̀ ẹ̀sà mú ẹ̀sà gbà tọwọ́ wọn náà tòtò dẹ̀ jẹ́ pé gbogbo eléyìí wàláhì ìjẹ̀kùn lọ́wọ́ bàálẹ̀ kẹ́lá ti fún wa bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé àwọn ìjẹ̀kùn ilẹ̀kùnrẹ́rẹ́ fọlá anabi sallallahu alaihi wasallam tún practicalize nínú gbèjà ayé ara rẹ̀ àwọn sàlẹ̀ anabi sallallahu alaihi wasallam àwọn náà ṣe é hàn wá nínú gbèjà ayé wọn káàbì mọ̀ pé kíní yìí ó dùn ṣe sẹ́yìn pé táwọn ibi bá sọ̀rọ̀ fún wa ní ìsìn tí ò wá ṣerú ẹ̀ wò ẹ̀lẹ́mi lè máa rò pé anabi kan sọ ni kíní ń léba ẹ̀ẹ́dì tó ń náà rí ṣe anabi sọ ó sì ṣe àwọn sàlẹ̀ anabi sallallahu alaihi wasallam ń àwọn àbá ẹni ìṣíwájú àtàwọn tó ń tẹ́lẹ̀ sí wọ́n sì rí pé ńlá rẹ̀ ni wọ́n ti ṣe ó sì rọrùn fún wa ibẹ̀ náà sì lóore wà torí pé ìjẹ̀kùnrin ẹ wá rí nígbà tó kú bá kú lába jáde láyé wọ́n tún sọ yóò náà di tẹ̀lé mọ́ni máa rọ wọ́n mú àwọn àdá dálẹ̀ lóríṣiríṣi wá látara pé kíni látara nígbà tó kú bá kú nínú ìdẹ̀kùn tí ìsìláàmù ti fún wa anábì anabi sọ bíi àwọn ibi tá a ti rí ládàá nígbà tó kú bá kú anabi kọ́ wa bóò láti tó kú bá kú anabi kọ́ wa kọ́dà bá ti gbé sáré anabi kọ́ wa bá ti kí ohun sókú la anabi kọ́ wa tó anabi sì jẹ́ kó yẹ wa pé sáré gbígbẹ́ tẹ́ rí wọn anabi ní alahadu lana wa shaqqu li anabi ní ká gbé sáré tá a ní lahadu sáré tí ó tún ní yàrá nínú anabi ní tiwa nù wọ̀ṣàkùlì bẹ́ẹ̀ yìí ná àwọn míì yàtọ̀ sí wa àwọn náà ni irú ìtàngbẹ́ tẹ́kùlì nísìnyìí àlẹ́bí ni àwọn ìjọ míì tó yàtọ̀ sí wa ni wọ́n ní. àmọ́ látara pé ntí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mú lọ́kùnkún dùn òun náà ni pé sáà síbẹ̀ ti sí kálájọ́ fìdáwù ẹ síbẹ̀ ti sí kẹ̀sẹ̀ máa dáná òun náà ni pọ́blẹ́mù ẹlòmíì yóò mọ̀ pé kí ẹ̀sẹ̀ máa ń gbẹ́ kẹsì bẹ́ẹ̀ lè ṣe ànábìsí ní tó dájú náà láàbì àwa ni wàá lè ṣe pé ah, ilé tá a gbé gan ilé ayé ilé tá a gbé fúngbà díẹ̀ láyé ẹlòmíì ń kọ́ lọ́dún márùn ẹlòmíì ń kọ́ lọ́dún mẹ́ta wọ́n ti bẹ̀rẹ̀ léwu nísìnyí àti ẹ̀mọ́jọ́ tó ti wá kó síbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nísìnyí láti tó abá kíníkan ni wọ́n sàn ti yẹ lórí ẹ̀ ni ilé ayé tó filẹ̀ gbà ní sùúrù wákàtí mẹ́ta wákàtí mẹ́rin láti gbẹ́ láhádù ní ìta nàbí sọ̀rọ̀ àlùfáà fún un ló dáa nínú sàárè àwọn asikini akànṣe bá ṣe rí ẹlòmíì ẹ̀ǹkulé náà ni wọ́n ti ń yàgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́ílẹ́ẹ̀tì ibẹ̀ náà ni ibi ẹsẹ̀ ẹ lọ ẹsẹ̀ àbọ̀ ẹlòmíì ẹlòmíì ibi tí wọ́n ń kan ẹran sí ibi ilé kan ibẹ̀ ni wọ́n ti sàárè sí ẹlòmíì sàárè ìyá rẹ̀ sàárè bàbá rẹ̀ wọ́n tẹ̀ lọ wọ́n tẹ̀ bọ̀ ni wọ́n náà ti rí kí ló fà á nítorí pé kí ni nítorí ká mójútó nínú ẹ̀sìn àmójútó òkú nílé alàyè nílé kò papọ̀ mọ́ra wọn ilé alàyè òun náà níbi tá à ń gbé yìí ẹ gbogbo bíi environment tá à ń gbé yìí nìtú alàyè lónìí ìdé ilé ilé òkú òun náà ní alimakubara tá à ń pè ní tẹ àti kéré èèyàn àti fi yẹyẹ èèyàn àti fi kàbùkù ẹ wọn kálukú náà bá kú bí tí wọn gbé lọ náà makubara náà ni ìyẹn máa gbókù lọ àmẹ́lẹ́ mi wà á múra kankan bẹ́ẹ̀ ara o à ní ẹni gbókù lọ tẹ́ o láwùjọ wa yìí tẹ̀ ní òkú tí wọ́n gbé lọ tẹ́ àbí àwọn òkú èèyàn ńlá lẹ́nu lọ́dọ̀ wọn lọ́hùn bápá kan bá kú ní ìsìn ẹ béèrè nínú àwọn tó ń pè láfa àdìsìn ẹ bá kan gbajúmọ̀ kan ẹlẹ́sìn ẹlẹ́sìn àlẹ́ àwọn àńtẹ́ wọn ò ní gbé lọ tẹ́ láéláé wọn wà á yàrá kan tí wọn gbé sí tí wọn ti máa ṣe kíni tí wọn bí wọn fẹ́ máa wẹ̀ láàárọ̀ tí wọn fẹ́ máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni àmọ́ tí wọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ wọn àgbè sí yàrá kan ìdí wọn máa lọ lè ṣàdúrà bẹ́ẹ̀ wọn tún máa rinovate ẹ wọn tún máa rinovate ẹ wọn tún rinovate ẹ ìgbà mi wọn tún kún ọ ẹni tó bá jẹ́ pé èyí tó ní mòlídìí ní ìjọ tó bá ṣe mòlídìí rẹ̀ ẹ̀rí wọn tó kun rẹ̀ lọ́tọ̀ wọn tó tún kínní kan tó hàn kéwù kan sí ojú ọ̀nà rẹ̀ báyìí kúkúrú àwọn kan báyìí àdádálẹ̀ ni ìgbé tí ọlọ́ọ̀bà àlùsọ lóò ṣe lófin fún wa gbé kọ́ra wa lọ́rùn Ànábì sallallahu alaihi wasallam wá júwe fún wa nínú hadith wa ní sahih Bukhari àti sahih Muslim hadith Abu Hurairah radiyallahu anhu Ànábì sallallahu alaihi wasallam ní man shahida al-janazata hatta tusalla alaiha falahu qirat alábìyẹn tó bá bá wà níbi tá ti ń kírun sókù la ẹ tó bá bá wà níbi tá ti ń kírun tó ti ń kírun sókù la ẹ hasa sọlá alẹ yà tó fi kírun wọn jọ kírun sí la báyìí anabi ni falahu qiran anabi ni yóò ní ládàá tó tó nǹkan tá à ń pè ní alqiran alqiran àwọn sàbíbà anabi fi wí wọn ò tó ma alqiran àmọ́ wọn dákẹ́ nítorí pé anabi ò parí ọ̀rọ̀ anabi tó wá ní wọn máa ń ṣe àhídà ha hàtà tó fà ẹni tó bá tún wá bá wà bí tí wọ́n ti ń sìnkú wọ́n tó wá tẹ̀lé wọn débẹ̀ tán fi wá sí náà gbé sínú sàárè báyìí anábì ní falahu qiratan qiratan ẹ̀sán tó ní tẹ́lẹ̀ òun ti wá di kíni ó ti di méjì kí làwọn mọ̀ qiratan àwọn sàbí wájú anábì pétọ̀ anábì èwo là ń pè ní qiratan nìkan ẹ̀ qala mithlu al ní láwo kìtà àmọ̀rò pé ó kè ní òkè tóbi wa yóò tóbi o ẹ kò tóbi rárá tẹ bá dé òkè mi béèsì ni òkè tóbi ń jẹ fún òkè mi ẹsẹ̀ máa gòkè lọ. tó ànábi wa ní òkè tó bá tóbi lálá wọlé tóbi tóun ànábi níbi ládàá tí o ti ní ládàá òun ti ìdá tó lónìí èèyàn mélòó ló fi àkólé kan ìwé lé yá afẹ́sí musokula ládàá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni jọ wọn àti ìdáhùn tí wọ́n dùn sí eré àbí wọ́n ṣe jọ kẹjọ wọ́n tún wá wọ́n tún wá ṣe ìyàtọ̀ sí kí a àgbọ̀dọ̀ ní gbọ́dọ̀ máa pẹ́ lórí ẹ̀ lọ sí òkú ọ̀fọ̀ ní eré yìí òkú ọmọ kékeré jọ kẹta náà láàbù sí àwọn ìjọba jẹ́ sàgbàlagbà ẹ̀ jọ kẹjọ àbí ọ̀nà ni wọ́n ṣe. àwọn àdìsí sáwá yàtọ̀ làbẹ́ sọ̀lá wa lọ́sọ̀ là ń fi tó pọ̀ fún wa yìí níbi bá a yanjú òkú wa níbo la ti wá rí ìtànàmì sọ pé bóyá ẹjọ́ abẹ́ntu wa àtẹ́ndì fìdáwò ládàbà yìí ó gbà ọmọlá kiri a lè rí nínú hadith anabi sallallahu alayhi wa sallam kọ́lá nínú rọ nínú rọ tí wọ́n pa má nàbí àárí kátó wa sọ pé bẹ́ẹ̀ nínú hadith kan tó lálàáfíà látọ̀ dà anabi sallallahu alayhi wa sallam so eléyìí a anabi sallallahu alayhi wa sallam ó wa bá a tètè tábà wa débi sáté ń sìn kúta subhanallah gbogbo pátápátá la anabi sàlàyé fún wa bó láti gbókù sínú sàárè ẹ́ tọ́mọ́tò bá gbókù sínú sàárè ẹ́ ní àwọn ènìyàn bá tún dá nǹkan nílẹ̀ àdàbí sọ̀rọ̀ àwọn àdàbí tó bá gbókù sínú sàárè yóò ní bisimilá wàhálà ẹ́ wàhálà sunnati rasulillah ẹ́ sì gbé sínú sàárè àwọn agbé sínú sàárè yóò lè ní nínú ya alágínà kún wọ̀fí ya nínú kan wọ́n tó mọ́ nínú kún síbi ayé àwọn bẹ́ẹ̀ ní kúrò àná anabi ò ní kẹ́ fáyà níbo lẹ́yìn tí wàá rí kẹ́sẹ̀ wàá tó fáyà kan kẹ́ tó gbókù sínú sàárè tábà wàá gbókù sínú sàárè tán kí ni anabi sallallahu alaihi wasallam kí ni anabi ní ká ṣe nígbà tábà gbókù sínú sàárè tán tánabi sallallahu alaihi wasallam sábà gbé òkú sábà sìn kú tán anabi àmọ́ sọ gbólóhùn kan jáde lẹ́nu ẹ́ anabi ó sọ pé istaghfiru li akhikum ẹ máa tọrọ àforíjì fọmọ ẹ́ wọ̀sálù lẹ́hu àtẹ̀sídẹ̀ ẹ sì máa béèrè lọ́dọ̀ ọlọ́ọ̀ba àlekẹ́ọ́lá pé kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fa innahu al-an yus'al fa innahu al-an yus'al ẹ máa kò ní ẹ máa sọ̀rọ̀ fa innahu al-an ànábì ni wọ́n máa béèrè béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ báyìí fa bá ti da ìfẹ́ bó tán àwọn sàbí ànábì wà dúró kí ni wọ́n máa wá tọrọ fókù allahumma ghfir lahu allahumma thabbithu allahumma ghfir lahu allahumma thabbithu wọ́n kárí kó máa wá tọrọ fún pé ìyá ọlọ́run bá a forí jì allahumma thabbithu ìwọ bá a lè jọlá bá a fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ má jò ó ṣe é nígbà tó máa ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ jò lè dáhùn béèrè òun náà ni wọ́n máa wá ṣe bẹ́ẹ̀ bá ti wá ní ìgbàláyè sí i kọ́lá bẹ́ẹ̀ bá lè jó ń ta kí ni kó máa tọrọ fún bẹ́ẹ̀ gòtì bó sì fẹ́ẹ́ mẹ́wàá dàní gòtì bẹ́ẹ̀ bá ti wá sí báwọn tán kílẹ̀ yóò wá dé èèyàn wá túká kó níbẹ̀ tí èèyàn bá ti wá túká báwọn nísìnyí kò wá sí kò sí ìjòkó kankan mọ́ ibi àwọn àlàbọ̀rùn àwọn nǹkan tá a dálẹ̀ ẹ̀ tóbi pé ìfúnpẹ́pẹ́ wa mú aláwùjọ títí ní wọlé bọ̀ díẹ̀díẹ̀ nù a bá fi òkúta lọ sàárè sábà kó fi sàárè tán ìdí òbí tọrọ tá ànábi dá tọrọ fún yọ wá di pé a tún máa wá sí kínní a máa wá ka wọn kálukú máa wá sa àdúrà tiẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan má mú òkè kòtò ẹ̀yin náà ṣe ti iná iná zẹ́nà wà táyé láti kọ̀ọ̀kan bóyá ẹ̀ka yìí má mú kínní olú aláwọ̀ méje méje ẹni ká gbogbo àwọn kaba yìí ẹ̀yin náà tẹ̀lé ẹ̀yẹ ilé ẹ̀rí kankan fún láti inú Al-Qur'an àbí láti inú sunnah Nabi sallallahu alaihi wasallam bóyá ni pé àdáda alẹ́ tí ó sì èméjì bẹ́ẹ̀ nítorí pé kùránì tó bá kà ìwọ ló ní ládàá rẹ fúnra tó bá kà ìwọ ló ní kò sì sẹ́ẹ̀dì pé máa wá máa wá bún yá mo yóò mo bún lágbájá rẹ rẹ wà á lé ìsàlẹ̀ ìlà màtà ọlọ́run bá lè jọ kò nítorí ẹ̀ bá ti fún rẹ̀ òun náà ló ti kíni òun náà lè jẹ jẹ kùránì tó bá ká wọ lórí ládàá rẹ̀ ó bá ka odidi kùránì ó bá ka áyà kan nínú alukùránì eléyìí ìwọ ló ní fúnra rẹ̀ kì í ṣe pípẹ́ nìkan ní wàá bọ̀ sí kíni òun ló lè wá fún ní yàní ó wà donate fún un nínú ládàá rẹ̀ bóyá ni pé àdúrà lèèyàn máa ń ṣe fókù anabi sallallahu alaihi wasallam anabi kọ́ wa ládùúgbò àlẹ́ ìṣiríṣi téèyàn máa ń ṣe fókù kó jẹ́ pé nínú àdúrà ní sọ̀rọ̀ àwọn àdúrà sọ́lámù ẹ̀ lè bá àpàdé láyé tí àlejò wa ké kúrò aláàbò kù àwọn àlejò wa ké àtàyà òkú àwọn àlejò wa ké iná àjẹnà òkú àwọn àlejò wa ké àlẹ́ akún òkú àwọn àlejò tí a wá ní ẹ̀sọ́ kùránì kalẹ̀ fún kíni òkú ẹ̀ lè bá àpàdé nínú àdúrà ní sọ̀rọ̀ àwọn àdúrà sọ́lámù ẹ̀ ìlànà tó sì lóore jù láyé òun náà ni ìlànà anábì sallallahu alayhi wa sallam nípa tó ní ṣe pẹ̀lú káka Qur'an àbí ká jòkó kálàfẹ́ kálàfẹ́ ka Qur'an kó kú tó ti kú kí ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn wọ́n bèèrè lọ́wọ́ àwọn al-lajnatu da'ima lil-buhuth al-ilmiyya wal-ifsah àwọn kọmití àwọn standing committee tó jẹ́ pé àwọn ni wọn a máa dáhùn àwọn àbéèrè ẹ̀sìn lèlùbọ̀sọ̀ wọn a máa ṣèwádìí nípa ẹ̀sìn alẹ́lẹ́mẹ́yà àwọn ìmọ̀ àwọn wọ̀nyá ti tó ní ti pẹ̀lú ẹ̀sìn wọlé ta wọn sì máa ṣe pátá wa so wọn wà ní Saudi nílẹ̀ eh, nílẹ̀ Saudi lọ́hùn wọn a máa ẹni tó jẹ́ àfa gbà pátápátá òní ó jẹ́ olórí kọ̀mìtì wọn tún wá fi àwọn àfa àwọn àfa táwọn pè láfa gbà lọ́hùn yẹn èyí sẹ́ àwọn àfa hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ó ẹ̀sìn so àwọn àfa sàn ni tó jẹ́ pé àwọn àfa àti gbogbo ayé láwọn tó bá mọ̀ pé wọ́n mọ tán pè lẹ́sìn tí wọ́n mọ̀ pé ah, àfa làwọn eléyìí àwọn náà làfa gbà níbẹ̀ wọ́n wá bèèrè lọ́wọ́ àwọn alájínà yìí ní ọdún tó jẹ́ pé sheikh wa abdulaziz ibn abdullahi ibn baz rahimahullah àwọn ni wọ́n ń jẹ́ ọ̀rọ̀ yìí tún gbà wọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ibn baz ọkùnrin ogun nù ibn baz sheikh ibn baz láti bí ìgbà tó ti wà bí nineteen years àbí wọ́n ti tó bẹ́ẹ̀ ni wò ti rí nàmá èyàn tí ò rí nà láti nineteen years ó wá ó wá lé ó wá kọ́ mímà ó sì ní mímà ó sì gbáwájú gba àwọn tó fojú méjì rí nà mo fi àgbà gbogbo sàwọ́dí ó gba àwọn tó wá rí nà sàn fojú wọn rí nà ojú bẹ́ẹ̀ rí nà àbójú méjì ni gbogbo wọn ti kí ni wọ́n wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣe fún báyìí ẹ̀ tí ò rí nà èèmọ̀ ni nínú àwọn èèmọ̀ ọlọ́wọ́n bá rí ti ọlá àwọn tó bá àwọn tó bá dé inú oko àwọn àbá yìí ni wọ́n mọ̀ yìí pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò dóko lábẹ́ nìkan yìí yóò ní kó segin ni yóò ní kó so oko tó tó oko bàbá wọn òun náà lóní sọkúsọ kábí sọ ń jẹ́ onípe ta ni bóun báàgì ta ni àlùbáni táwọn tíra pẹlẹbẹ pẹlẹbẹ tí wọ́n ń ṣe wọn ibi tó dé mọ̀ kò dóko wọn ní ẹsẹ bá rẹ oko bàbá rẹ nìkan ló jòkó sí ẹ kò wá mọ̀ yìí <laughs> oko ń gbóko mi <laughs> subhanallah téèyàn bá téèyàn bá wo tòrọ yàní téèyàn bá wo lẹ́gẹ́sì àwọn bàbá yìí sẹ́kùn báàgì ẹ lọ wo mọ̀júmọ́ fatawa àwọn lásán gan ẹ mọ̀ kábírà àmújálá jìdí ńláńláńláńláńlá tí ó máa wọ bí forty something ní tíra ẹ̀yọ̀ kan kátó wá sọ àwọn tíra mi àwọn tíra mi àwọn tíra mi ẹni tí ń sọ̀rọ̀ eléyìí ní ti báyìí tẹ́ ẹ bá mú mùjálá dùn méjì nínú tíra sẹ́kùn báàgì tẹ́ ẹ bá pa ogun tíra bàdẹ̀ pa òkú alábàtà kò lè ogun ẹ̀kọ́ tójú kan kẹ́ ẹ má ṣe ní pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ ẹ i pé mùjáládù kan kò lè tó síbẹ̀síbẹ̀ náà ń ta gbogbo àwọn tá so sheikh ibn baz rahimahullah àwọn ni wọ́n jẹ́rọ̀ yìí sùn nígbà ẹ tó jẹ́rọ̀ yìí nínú àwọn afáàgbà tó jẹ́ igbákejì wọn àwọn afáàgbà náà ni àwọn sheikh abdulrazak afifi àwọn afáàgbà ni àwọn afáàgbà sọ yìí nìyí ẹni tó bá mọ̀ wá yóò mọ̀ pé ọlọ́wọ́ bá rí kọ́lá ní máa fi ìmọ̀ rẹ̀ dára fáwọn sheikh abdullahi budayan inú àwọn afáàtàn wà bẹ́ẹ̀ kí wọ́n á ní béèrè tán béèrè lọ́wọ́ kọ́dà mo fura sí pé irú àwọn béèrè yìí sìn àwọn èèyàn bíi áfíríkà lọ́dọ̀ wa ń bì àwọn ni wọ́n fi irú béèrè wọn ránṣẹ́ àbí kọ́mọ àbí nàìjíríà wà yìí gan kí ni béèrè tán béèrè lọ́wọ́ wọn alákọ̀ọ́kọ́ wọ́n ní hal yajuzu ìsọ́ọ̀lù sàwáàbì lìlmáyé bil a'mali hasanati àmà ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ìjólẹ́tọ̀ ká sọ yìí pé kí ládàá iṣẹ́ dáadáa kan tá a bá ṣe kó máa bá òkú iṣẹ́ dáadáa jẹ́nẹ́rálì dá mo ṣiṣẹ́ dáadáa yìí àmọ́ iṣẹ́ dáadáa tí mo ṣe yìí o fúnra mi yìí o ládàá rẹ̀ mo fẹ́ kó máa ṣe kí kó máa bá òkú mi ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hal yajuzu aqdu majlisin li khatmi quran thumma isalu thawabi al-qira'ati lil mawta hatta wọ́n ní ìjólẹ́tọ̀ọ́ ká kó jọ níbi ìjókòó kan láti pé a fẹ́ parí odidi Qur'an èyí láti wọ́n ti máa ń ṣe wọ́n ti ní Qur'an tí wọ́n ti já kalẹ̀ ẹ́ Qur'an tó di báyìí náà ni àmọ́ wọ́n ti wá wọ́n wọ́n ti wọ́n lẹ́yẹ yọ tí wọ́n wá ha lé àwọn lọ́wọ́ wọ́n ní ìjó lẹ́tọ̀ káwá sí kíni káwá kóra wájọ pé ìjókòó yóò á fi kíni á fi ka á parí odidi Al-Qur'an bẹ́ẹ̀ ẹ́ tábà wá parí odidi Al-Qur'an tán gbogbo ládàtà bá rí bẹ́ẹ̀ àfi wíì ó dinú kíni ó dinú àkáǹtì òkú tó kú sẹ́gbẹ́ tó máa wí dànù ọlọ́run gbogbo lára sábà rí gbogbo àsàlátù tá a ṣe gbogbo lára sábà rí gbogbo láyé láyé tá a ṣe gbogbo kòránì tá a ké yìí lára sábà rí bẹ́ẹ̀ kọ́nà kó sàn fọwọ́n sábà wá bá ìyá wa tó lọ yìí sẹ́gbẹ́ tó máa wí dànù tọ́ ṣé ládàá ti tó wọ̀ gan ni tó o tún lè máa kó owó ládàá tó rí <laughs> kó tó lọ ẹlẹ́kẹta nù béèrè tí wọ́n béèrè wọ́n ní hali yajuzu al-hudur fi mithli hadha al-majlis ǹjẹ́ wàá lẹ́tọ̀ọ́ kéèyàn máa àtẹ́ǹdì irú àwọn ìjòkó báyìí kéèyàn wàá àtẹ́ǹdì ìjòkó yìí li hadha al-gharb nítorí nítorí díì àtàn ìkóra ẹ̀rọ ẹ̀ka àlùkò láti nítorí díì ni wa aklu at-ta'ami ma'ahum ba'da al-hafla ǹjẹ́ ó sì lẹ́tọ̀ọ́ kájọ ìjòkó kájọ ẹ̀gbá ẹ̀yẹ ní ẹ̀rọ ń pè ní hafla ayẹyẹ náà nílò tọ́ tọ́ ẹ wá máa wo ìdáhùn tí wọ́n dáhùn sí tẹ́gbà ìwọ gbọ́ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ìdílé ayé ó ṣe déédéé bá ó ti máa ṣe ní ọ̀dọ̀ wa bíi nínú tó tún máa ń sẹ́wọ́n ṣe tí òfin kún bíi òun náà ní pé kíni wọ́n ó ṣe kíni wọ́n ó tún ha owó tó bá ti parí abala kùránì kan wọ́n ó ṣe kíni wọ́n fún ọ ní ẹ́ wọ́n fún ọ ní wàásù àbí tó wọn dẹ̀ nídìí tọ̀ gbàdá àfi dégbẹ̀yìn wà tó ní ọmọ fún ọgbà ẹ̀hẹ́ tó bá parí Kùránì two hundred tó bá parí dàláìlù hundred naira ẹ̀sìn bá dàláìlù tí ò lẹ́rìí wọ́n ti wá sọ bí gbàgbé pé táyé káyìn lọ́wọ́ àti Kùránì ẹ̀fọ́n ti di táyé lẹ́yìn ẹ bá hápọ̀ láti ṣe dàláìlù lè rí dàláìlù tó ẹgbẹ́ nìkan ló ká jòkó tó kọ́ tó lòun fi ń yà nẹ́bí ó jẹ́ pé àṣejù ló kọ síbẹ̀ àṣejù ni ìròyìn ọlọ́ọ̀bá àdékọ́lá yóò ti gbé fáànẹ́bí bẹ́ẹ̀ kò yẹ kí wọn máa ka dàlẹ́ ìlú tí wọn bá fẹ́ sọ̀rọ̀ láti fa ànábì kó máa sọ̀rọ̀ láti fa ànábì pẹ̀lú àtàrà sáà ànábì rẹ̀ kọ́mẹ́ntì fúnra rẹ̀ èyí náà tó wa ara wọn àti jìtá táwọn wí náà ànábì sallallahu alaihi wasallam kó rẹ̀ kọ́mẹ́ntì fún wa nípa ebe mi lẹ́fẹ́ ṣe fún ìtẹ́ ẹ̀ máa ṣe fún mi ni àmọ́ àṣejù àìfẹ́ rọrùn àṣejù ibi àṣejù sàlátù fàdí yadé ibi àṣejù sàlátù sábìkì yadé ibi àṣejù sàlátù jìnnà yadé ibi àṣejù sàlátù nàríyà yadé ibi àṣejù sàlátù jáwàlátù kàmáìlì ó yadé ibi àṣejù dàláìlù yadé àwa pa sàlátù àti sọ̀bá wa lọ́sọ̀lá sànà bíbí wa wà pa á ti tàbá wí tàbá wọ̀ wọ́n àní ẹ̀ nkí ló wá ṣe túmọ̀ rẹ̀ sani wọn bẹ̀rẹ̀ túmọ̀ lọ́wọ́ yín à kò sẹ́yìn kan tó bẹ̀rẹ̀ túmọ̀ náà àníkìlá àmì sọ̀lá wa lọ́sọ̀lá ni mo fi sàlátù kóhun tẹ́ẹ̀bá tó wá ń sọ̀rọ̀ túmọ̀ gan àbí tá à ń sọ̀rọ̀ ọ̀nà ibi tí nǹkan mi gbà wá gan sọ́nà tí sàlátù bá ti wá gbà wá ọ̀nà tó dáa ni ẹ́ sọ́nà tí wọ́n gbọ́dọ̀ máa kásá ọ̀nà tó gbà wá sọ́nà tí wọ́n gbọ́dọ̀ máa ká mẹ́yàn lọ́wọ́ ni <laughs> tí ẹ bá mọ̀ sí àtúntò àti gbà wá kọ́nà wọ́n gbọ́dọ̀ máa ká mẹ́yàn lẹ́nu bí ewu fún wa ká mẹ́yàn lọ́wọ́ kéèyàn sọ pé ànábì sallallahu alaihi wasallam ó yọjú sóhun lójú ayé báyìí ẹgbà tá ànábì ti kú tán àmọ́ ìjà ń dé pé ó lọ tán nìsín kò ju one thousand kínáwó kọ rẹ̀ kò pẹ́ bá ọdún tó lọ tí abúlé jáde lọ sáni sìn kò tí kò tí ìròkó tí ju ìròkó tọgọrùn ọdún mẹ́ta tó bá ju bẹ́ẹ̀ lọ kí pé lásìkò pa ló wá sí lánàá bíi wáyé sí òun lójú oorun lé níta ètòjú oorun o ó lóun ò lálàá òun ò sì ràn náà òun ò sì è tuntun ànábì sallallahu alaihi wasallam ẹjú tó báyìí ni ó ti fún sàlátì fàájì ànábì wa sọ fún òun pé sàlátì fàájì mú fún wa fún ọ yìí o òun á bí ànábì tà á ah, ànábì èsè tó mú sàlátì fàájì wa àsàlátì sọlọ òun ti ṣe tẹ́lẹ̀ ànábì wa ni sàlátì fàájì òun ni ọmọ ṣe yìí o ó lọ́lá ju gbogbo àsàlátì ti bẹ láyé lọ olóla ju gbogbo subhanallahi ti ń bẹ láyé lọ olóla ju gbogbo Allahu akbar ti ń bẹ láyé lọ olóla ju gbogbo alhamdulillahi ti ń bẹ láyé lọ olóla ju gbogbo rántí ọlọ́run ti ń bẹ láyé lọ. kọ́dà sàlátù fàtì ibi táwọn ẹbí bá a dé fóun ànábì ní tó bá ké sàlátù fàtì ẹyọ kan ó ṣe déédéé kó kárí kuraani ní six thousand times ìbẹ̀nu jà ìlú màá ní. ṣé ẹni wá mọ́ ilé ìṣẹ́ àwọn béèrè pé ẹ wò túmọ̀ rẹ̀ ọwọ́ alánàbí wa ní alimọ́rọ́ ẹ̀ka tuntun bẹ́ẹ̀ ó ti di kí ẹ̀ka àdìpọ̀ láti six thousand times. ní tí wọ́n sọ nísìnyí òun náà ní pẹ́ẹ́tọ́ bá ti kárí sọ̀rọ̀ àtúfà tẹ̀ yọ̀ kan so àjẹkù ti kíni òun náà lẹ́nu kan ti sọ nù wọn àbí oníkíjì pa ó sọ nínú fídíò rẹ̀ èdè ọ́díò ẹ̀dì bá mi èdè pé téèyàn gbọ́ àbí wọ́n lóhun ẹ̀ níwò lóhun ẹ̀ òun gan fúnra ẹ̀ ló sọ ó ní sàlátù fáàkì tẹ́ẹ̀rí mu ó ní kò sí tó tó sàlátù fáàkì Oni ní kọ́dà sàlátì fàájì ẹ̀rí òun ó ju ìrún lọ ó ní kí ni jẹun oni sàlátì fàájì ó ní kí jìpá ló bẹ́ẹ̀ ó ní tẹ̀bá ka tẹ̀bá kí wọ́n àyílá ládàá kan lẹ́gbàá tẹ̀bá ka lásàlì ládàá kan tẹ̀bá kí mọ́gírì ládàá kan tẹ̀bá kí ìjà ládàá kan àmọ́ tẹ̀bá ka sàlátì fàájì ẹ̀yọ̀ kan ẹ̀ ó ládàá mi lẹ́gbàá ládàá mẹ́ ọgọ́rùn lẹ́gbàá nídàá rẹ̀ tiẹ̀ kí ni sọ̀rọ̀ ó ní ẹ̀ má kírun máa ó ní káwọn yẹn bá ti ọ̀rọ̀ ma ẹ dákun tẹ́yìn bá ti ma short cut kí ni wàá dà mọ́ ara rẹ̀ ẹ jáàsà jáàsà ẹ̀yọ́ ní kọ̀m̀pútà ẹ ìtẹ́sẹ̀ máa lọ lè ó fún kíníkà ó fún kíníkà ó sì mọ̀ pé bá ti tẹ kọ́ńtúrò kíní báyìí o ti bí abá wọn tí ó sì máa lọ lè ó fún kíníkà so ọwọ́ sọ fáwọn yẹn pé ìtumọ̀ yẹn náà ni pé káwọn yẹn má ti ọ̀rọ̀ ma náà lẹ́bi yẹn lómi yóò rò pé òun ti débi pé òun ní kírun má òun ní wáyé kàlá àtúntà tẹ ọ̀kan nìkú ládàá mélòó nù ládàá ọgọ́rùn ẹ máa yẹ ìwọ ìwọ ọjọ́ tí ó gbé five mélòó láàrin ọgọ́rùn twenty láàtúntà tẹ ọ̀kan báwọn nìkú ó ti kọ́ báwọn twenty days ó kà máa sún ọmọ falala ni wọ́n máa ń pè máa sọ láti ráyè rúmínà náà ọ̀gá ẹ̀ máa létí bí àwọn ti parí ẹ̀ ló kà máa kílẹ̀ ẹ̀ so gbogbo rẹ̀ àwọn kábàáyé nìkú Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kíni ó ti ṣàlàyé àwọn nǹkan fún wa ó ṣe ní rọrùn fún wa àmọ́ látara àṣejù àmọ́ ṣe kíni àmọ́ fa wàhálà ṣe àlẹ́ tẹ̀ níbo mo ti lọ òun náà ni pé wọn wà máa kadà lẹ́yìn níbi òkú nínú tí ó tún wà nínú ìtàn tó ń ṣe tí ò sí nínú ìbéèrè sábẹ́ ìròyìn lèmi bẹ́ẹ̀ àdìpọ̀ ẹ̀hẹ́n mo bá ti wá parí ìdàláìlú mo bá parí kùránì one two hundred tó bá parí ìdàláìlú hundred naira so ẹlòmíì ti wá múra lọ òní yìí ń gbọ́dọ̀ parí bí ewé mẹ́ta yọmọ wá jà sí àtúntò ti parí tiẹ́ ní ó yà fi bí ilẹ̀ mo ti parí ẹ̀ ẹ̀dẹ̀ wa ó parí kùránì náà ẹ̀ ọ́ àjọ pín two hundred àbí òun ló ka ojú kan òun ló ka ojú kejì kí wàá ní èsì tán fún wa wọ́n ní àwòrán ní alákọ̀ọ́kọ́ asọ̀híhù min àkọ́wálì ọ̀làmà èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ anna fẹ́lá alqurbi min hayyin limayyitin muslimin la yajuzu illa fi hududi ma warada shar'u bífẹ̀ẹ́lìkì wọ́n ní kí alàyè ó ti tẹ́kan nínú sẹ́tẹ̀ ìmọ̀ sí súnmọ́ lọ́n kó wá ní ládàá rẹ̀ ń dolé jẹ́ kó kú ìpè kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan àyàfi dèédé àwọn ibi tí sẹ̀rí àìsílámù bá ti gbà wá láyè pé inú nǹkan tá a lè ṣe kó kú nìyí mísùlù dùá í lẹ́hùn gẹ́gẹ́ bí kásá àdúrà kó kú ìgbàláyè wà fún akásẹ́gínì kásá àdúrà kó kú ẹlòmíì tó wà máa ti ń já dùá tìláwá tó kúránì kúlọ̀ aláwọ̀ adàlá ọ̀sán aláwọ̀ ó sàdúrà náà ni kò sì mọ̀ pé ní jádùá kọ́ ìdí ń jádùá náà ni pé Allahumma ighfir lahu ìrì ọlọ́ àdúrà ó dà rẹ̀ tiẹ̀ sọ́lọ́ ni ọlọ́run bá ń fẹ́rí jìn ọlọ́run bá ń kẹ́ ọlọ́run bá ń gbà bọ́ rẹ̀ ọlọ́run bá ń fi sálì jẹ́ náà ó sàdúrà mi tẹ́tọ́ bá tẹ́tọ́ bá oníṣẹ́ báyìí tó pẹ́yìn dà ó máa omi ìbàdúrà jẹ́ ni nítorí pé kò sí lára ẹ̀kọ́ tá a nàbì kọ́ wa bá a ṣe máa ń ṣàdúrà ọlọ́run kẹ́ ọlọ́run fèrè jìn ọlọ́run bá fèrè ẹsẹ̀ rẹ̀ jìn bá a fi sáà jìnnà bá a yá bí rẹ̀ bá a ṣe kíni kan bá a ṣe kíni tó bá tẹ̀ wá fẹ́ fi kíni kan ti tàwásùn ọlá àti tóbi rẹ̀ ọlá àkókò sẹ́yìn tí máa ń kẹ́yìn àfiwọ́ ọlá ọtán àmọ́ ọlá ànábì ọlá àwọn bàbá rẹ̀ ọlá àwọn tó ti lọ ọlá jìnnà púpọ̀ ẹ̀sán gbogbo oríṣiríṣi bá gbogbo yìí náà nígbà àwọn àdáadáa lẹ̀ wọ́n ní àyàfi àdúrà tó jẹ́ pé ààrẹ rí fún un pé ká sàdúrà kókò àbá ààrẹ rí fún ni àrẹ́mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́sọ̀rọ̀ mi tẹ́fẹ́ rúlẹ̀ àfihàn wọ̀sálù lẹ́hùn tẹ̀sí ẹ tọrọ àforíjì fún ọmọ ayáyín ẹ sì tọrọ kọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ànábì náà ti máa ṣe kíni ànábì náà ti máa sàdúrà kókò kọ́lá ń bẹnu sọ́tù hajj wọ̀lẹ́dínà jẹ́ omi bá àdìhìn yẹ̀kú lúna ọ̀bàna sílánà ولإخواننا الذين سبقونا بالإيمان يا من سابع فاهم في سكني أو تدي فجاله أو تنوى لا أو سابع النبي وما زفر ربنا اغفر لنا ọlọ́run forí jìn wá wọlé ìkọ́wání náà lẹ́bi náà sábà kúnlẹ̀ bíi imáni forí jìn àwọn ọmọ yàrá tí wọ́n ti sáwájú wa pẹ̀lú imáni àwọn sábà ń sọ̀rọ̀ fáwọn sábà nù. sọ àyẹ̀ máa ń sàdúrà fún kúndà jù. àwọn àfáà wa ní kásàdúrà fún wàlìsífà kásọ̀rọ̀ àforíjì fún wàlhàjì nínú tí atúnrẹ̀ rí fún òun náà ni pé òkú tó bá kú tí ò ti ṣe hajj èèyàn lè dàníyàn hajj rẹ̀ tí ó ṣe kíni tí ìwà lọ lè ṣe pé ah, hajj mo fẹ́ ṣe yìí o mo fẹ́ ṣe kíni mo fẹ́ ṣe fún lágbájá ni tí ò ti ṣe hajj àmọ́ ní òfin ni pé ìwọ tó ṣe fún yẹn wọ́n náà ṣe kíni wọ́n náà gbọ́dọ̀ ṣe hajj jẹ tẹ́lẹ̀ kó tó ṣe hajj fún yẹn òun náà ló pa mú kí Saudi ti sin bí ọdún mélòó kan sẹ́yìn àbọ̀yọ́dún náà ni wọ́n àná sí pé ibẹ̀ náà àwọn àfẹ́sì tí wọ́n ṣe dáadáa fẹ́sì púpọ̀ wọ́n gbìyànjú bẹ́sì púpọ̀ tó yẹ pé àwọn ni wọ́n yẹ ìmọ̀ ẹ̀sìn lónìí táàfidébá táàmà dákọ̀ wọn ibn a rahimahullah alimami nawawi rahimahullah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sheikh ní inú ta ni pé wọn ò hajj tí wọ́n fi kú wọn ò hajj inú àwọn a yìí ìmí ìbẹ̀rù tó òbí mọ́ bá wọn ò ju bí lọ nine ìmí ọ̀sìn náà ni ẹ̀jọ́ ráyè pé ó ẹ tó pé òun sáà máa ń wẹ̀wọ̀n yín máa ń jáde ní lérí ọ̀rọ̀ ìsìn ni tọ́ba tó gbé tọ́ba ti mẹ́wọ̀n tó jáde tọ́ba tó ń ṣe dáwà ó tó tún gbé ẹ̀wọ̀n náà níbi sẹ́mi àpàdà kú sí látara kíni látara pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀bọ ọ̀rọ̀ bídíà lórílẹ̀ yá èmi ò ní dákẹ́lé ní bídíà o mo tẹ́ bá ti lẹ́yà sí èmi ò ní dákẹ́lé ní ẹ̀bọ tẹ́ ń ṣe tá a rí báyìí o mo ti gbé mo lọ ti mẹ́wọ̀n mufti Saudi wa sàlàyé pé gbogbo wọn bá wọn gbogbo pátápátá lòun ti bá wọn ti hajj wọn ẹwà wọn ó ní láti ṣe kíni láti fi san oore dáadáa tó ń ṣe fálùmọ́ yìí nínú sísan oore dáadáa tó ń ṣe fálùmọ́ yìí ó ń ṣe kíni wọn ò ṣe hajj o àmọ́ ò ti bá wọn ṣe bó ṣe wà wọn ṣe wọn ti mọ̀ ní ládàá kíni wọn ò ní ládàá tí ó ṣe hajj lókùnrin kan nínú àrùkárẹ̀ Islam eléyìí ìgbàláyè rẹ̀ wà fún wa tá a bá lóyún tó tún tọ́nà padà wá ní kéèyàn lówó ẹ̀ ó bá ti ṣe hajj jẹ tán ó ṣe kíni ó tún bá àbọ̀ kì í kan o tó wàá lọ lọ́dún yìí nìsín tó wàá ní mo ti parí ṣe báyìí mo tún dẹ̀ sí màmá mi rárá ah, tó bá ọdún kan ọdún mi ló tún ṣe kí ni ló tún padà bá ẹni tó fẹ́ bá ṣe ló bá ṣe ẹ̀rí bẹ́ẹ̀ fẹ́lẹ́ yìí wal umra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni umra wa sadaqa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sàárà ẹ̀ ò ti sàárà fún òkú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ad gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìpayẹ̀rà kí o pẹ̀rẹ̀ fún yàn kí ẹ bá pa wa sawmil wajib amma mata wa alayhi sawmu wajib àti àwẹ̀ ọ̀ràn yàn fún ẹni tó bá ní àwẹ̀ lọ́rùn ẹni tó bá jẹ gbèsè àwẹ̀ nísìnyí kó tó wá kú so àwọn tó bá jẹ fámìlì rẹ̀ ń bẹ nù ìlànà rẹ̀ sallallahu alaihi wasallam kábà sí kìnnì kábà tán àmọ́ táwọn kọ́ onímọ̀ sọ nípa pé àwẹ̀ ni pé tó bá ti jẹ́ pé tó tẹ̀ bá ti pé àwẹ̀ tó jẹ́jẹ́ àwẹ̀ tó ní á ah, tọ́lọ̀ bá ti nǹkan báyìí fún mi kì í ti gba àwẹ̀ eléyìí ohun tó láti ní ká gbà àmọ́ ó jẹ àwẹ̀ Ramadan tó ó ti tó fún akáṣe ká bọ́ yẹn fún àwọn ọjọ́ òkú tó kú yìí nísìnyí bẹ́ẹ̀ ni Ramadan náà ló ti rẹ̀ ẹ́ ẹ láti bẹ̀rẹ̀ rọmọdọ́n ó wá kú lẹ́yìn rọmọdọ́n àwa rí i pé ó jẹ àwẹ̀ bóyá bíi ogún lápèjúwe àbọ̀ èèyàn fún àbọ̀ èèyàn fẹ́lò èèyàn ogún lábọ̀ táàbì tètè táàbì yọ àwẹ̀ ẹ̀kọ́ lọ́rùn rẹ̀ ilé yìí wọn kò ní ká gbá àwẹ̀ nítorí pé kíni nítorí pé ọ̀tá nẹ́tì wà fún àmọ́ tó bá kó jẹ́jẹ́ tọ́lọ́ bá ti nǹkan báyìí fún mi nígbà rẹ̀ báyìí tó tó láti wọ́n bá ti kíni wọ́n bá gba àwẹ̀ eléyìí eléyìí ń jẹ́ ìdáhùn alákọ̀ọ́kọ́ sí béèrè wọn pé a ah, ṣe wá dé àlàyé yìí nìsín a ah, wá rẹ́ẹ̀rí kan pé èèyàn wá sọ Kùránì kalẹ̀ pé a ah, mo fẹ́ sọ kuraani kalẹ̀ fún òkú mi so kuraani ti ń bẹ láyé anabi sallallahu alayhi wa sallam náà ní ti ń bẹ wọn sọ kalẹ̀ fún anabi náà wọn sọ kalẹ̀ fún ògbọ̀nà bùnmi wa ìdáhùn ẹlẹ́ẹ̀kejì wọn wá ní kìláàsì kuraani káka kuraani bìníyàtì ayẹkùnà sàwábù ha lèlìmáyé látẹjú káka kuraani pẹ̀lú àníyàn pé kíládàá rẹ̀ kó máa lọ لأنها لم ترد عن المصطفى صلوات الله وسلامه عليه nítorí pé kò wá lọ́dọ̀ ẹni adáka lẹ́sà anabi muhammad sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan tó wá látọ̀dọ̀ ẹ̀ tó jọba wọn. wal amru wọn ní ọ̀rọ̀ tá à ń sọ yìí kama qaddamna bil fatrati al-ula gẹ́gẹ́ bá a ti sọ fúnra wa ní paragraph alákọ̀ọ́kọ́ annahu la yajuzu fi'lu qurbatin kò lẹ́tọ̀ọ́ ká ṣe nǹkan kan tá a mọ̀ fi súnmọ́ lọ́wọ́ min hayyin látọ̀dọ̀ àlàyé kan lè má yìí ti mùsùlùmí fún mùsùlùmí tó bá jẹ́ òkú tó bá jẹ́ òkú mùsùlùmí illa fi huduri ma warada shar'u bihi àyàfi bí tá a bá ti rẹ́ẹ̀rì fún wọn ni ó sì wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anahu kana yazuru al-qubur anabi àmà lọ lè bíbi sàrí ẹ̀wọ̀n kaba wọn anabi àmà lọ lè bẹ sàrí wò yad'u lil amwat anabi àti بأدعية علمها أصحابه النبي صلى الله عليه وسلم أقى أو تابلا وادوا تانسوي تعلموها عنه وصلاة النبي من ذلك ما وادوا تانسوي السلام عليكم أهل الديار كان ببعد به النبي السلام عليكم ولا لونكم أبين أهل الديار أنت وأنا جيت وعي دار نجمو ديار نجمو دار ẹ̀yà ara lé àwọn ti wà ń lé wọn ni wọ́n ni ẹnìkan nínú àwọn sheikh santikọ nínú àwọn afáàtì wọn lọ láìpẹ́ ìfún òjìnà tọ́jú àwọn òjìnà púpọ̀ wọn làwọn kan ní ah sheikh ah afẹ́ kọ́lé fún yín wọn ní wọ àwọn káwọn kọ́ ilé fún ọkọ̀ rẹ̀ ah kí ló dé ẹ má wulẹ̀ kọ́lé fún òun nílé ah ilé wa lẹ ní ọ̀dà ah, òun sì mú yín lọ́jọ́ tẹ́bára yìí àwọn ẹni tí wọ́n gbé ọlọ́ba gbé ọlọ́ba tó gbé ọlọ́ba gbé ọlọ́ ìtẹ́ ni ó gbé ọlọ́ba kéèyàn ó ní ilé òun ìdílé òun wà ní <laughs> sẹ̀gbé yóò kòrò lójú yẹn yóò sì yóò sì wú ọlọ́kọ̀ ẹlòmíì láti sọ pé ilé òun bẹ́ẹ̀ ni ilé kálukú náà nílò tọ́ ẹ́ ibi tó ń pè nílé rẹ onísìn ẹ́ tó bá padà yá nísìn yóò padà di kíni yóò di ilé àwọn tí ó jogún rẹ̀ gbogbo wàhálà tó bá wò sí tó bá fi kó jọ ọ̀nà aláàlí ni ọ̀rọ̀ aráàmù ni yóò padà di tẹ̀lé ẹlẹ́ni náà ni àmọ́ ilé tó jẹ́ jẹ́lé rẹ òun náà ni tó wà ní tẹ́hùn òun náà ni sàárè tí ìbá ti fẹ́yàn bá wá ẹ̀ ń mà sí ayé tó sì mọ kìfun tẹ̀dọ́ pé ayé ò já mọ̀ kankan kò ní orú ronú báwọn ìdí ó máa rò náà ni pé á àtọ́lá tẹ́ wá fẹ́ kọ́ fún mi ẹ̀dàkùn ẹ̀dá kọ́ sí àjà ni ẹ bá kọ́ sí àbí àbí ẹ bá kọ́ sí ẹ́ lẹ́kì tọ̀ ẹ bá kọ́ sí lẹ́kì àbí ẹ bá kọ́ sí bọ́lẹ́ làbújá ẹ bá kọ́ sí mẹ́tàmá ẹ̀hẹ́ iṣẹ́ lómi ò mú òun pé ah, ẹ bá kọ́ sí tó ṣe tó le gan ni o bẹ́ẹ̀ ni ilé wa tó kálukú gbé òun náà ní tẹ́ òun náà ní sàárè wọ́n ń tàn alẹ́bíyà ẹ̀fẹ́ wálé anabi yóò ní nínú ẹlẹ́mìnì náà wà lùsùmí nínú ẹ̀yìn mùmìnì àti mùsùlùmí anabi yóò ní kí lànà ìbá sọ anabi wà ní wà iná insha allah bikum lahiqun wà iná insha allah bikum lahiqun àwa náà dé sá pẹ̀lú yọ̀ǹdọ́lọ́ ẹ̀wọ̀n kabaawọn sẹ́yìn pé imani rẹ̀ yóò fi gbìn kabaawọn sẹ́yìn pé ẹlòmíràn máa bínú ní ìṣẹ̀kẹ́ máa sọ ọ̀rọ̀ kú lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n dénú ah gbogbo ọ̀rọ̀ kú ọ̀rọ̀ kú ọ̀ ẹ anabi yóò tó wá dé tẹ yóò wá sọ fún wa pé kíni tọ ẹ̀yin ti kíni ẹ̀yin ti gba wájú wa inna bikum insha wa inna insha Allah bikum lahiqun àwọn náà dé báyìí tán nas'alullaha lana wa lakumul afiya an bẹ̀rẹ̀ ọba àlekọ́lá kó fún wa lálàáfíà kó sì fẹ́ iná ní àlàáfíà iná àwọn àdúrà táwọn mọ̀tàlá mi máa ń sẹ́nu àwọn alájìnà yìí àwọn kọ́mítì fatuwa yìí wọ́n wá ní wàlàmúyẹ́sùn tó àná sallallahu alaihi wasallam kò wá ní látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anahu qara'a suratan min al-Qur'an pé anabi ò ka suratan min al-Qur'an rí òun kò lọ fi sàrí wò sẹ́yìn bá lè fi sàrí wò ní sítọ́ ẹja ká sọ láti fa anabi wọ́n bá ká sọ láti fa anabi ẹja ti asa àbúlá mẹ́ta mẹ́ta asa àbúlá kalimatu mushalafa la ilaha illallah awa ti àti tiri tàbí ẹ̀dá mẹ́ta ti dáadáa wàhálà wà náà wú la ilaha illallah níta níbi kọ́ apá òye níbo ni báyà wà náà wú abẹ́ níbo ni kúlọ̀ aláwọ̀ abẹ́ níbo ni nàdé náà wú abẹ́ níbo ni alẹ́ ìbọ̀lá alámúta àti ìfà wà abẹ́ àbíkí lọ́tún máa ń ká gbogbo ẹ̀ wà abẹ́ àlẹ́ afúnmù gbogbo wà abẹ́. àwọn ayé ti mímú hu lè àbúwá àti níta níbi sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lámù tẹ̀ wá káyà kan ní àkùrán ni, òun fẹ́ sekínì òun fẹ́ ká àbókù máa àkẹ́sọ̀rọ̀ ti ziyàrọ̀ ti ní lè kóbó rè fòtí bó jẹ́ pé gbogbo àyànnà ìgbà lọ lè bẹ̀ sáré o ànábì fẹ́ràn lè mú àrẹ púpọ̀ anabi ó jìngbà mi lóru níjọ́ mi aisha níjọ́ kan wà anabi wa ń bọ̀ anabi wa wà wọn wà anabi wa jáde ah, nígbà tó dùn bá tá anabi bọ̀lá tó dùn bá kéèyàn lọ́nà sàárè ibi tẹ́tàn sí àwọn mùsùlùmí anabi ní òun lọ sọ òun lè sàdúrà bá òkú ni òun lè sálámà sí wọn ni lóru so anabi a máa bẹ sàárè wò ní gbogbo gbà àwa rẹ̀ mi walau kana dhalika mashru'an lafa'alahu fún ẹgbẹ́ وبيانه لأصحابه أنا يبقى في صلاة فاهم صحابي رغبة في الثواب ní ẹni tí zekini tí ó máa sojú kúrú pé kásárì ládàá wa rahmatan bil umma láti fi sànù wa ẹnìkan sọ pé kò síbi tí ládàá ń bẹ sànù bí o ní zekini tí o ní sàlàyé rẹ fún wa sọkò bá ti sàlàyé lẹ́yìn náà fún wa wà á dá àlè wájú bí balá kọ́dà ànábì ò bá sàlàyé rẹ fún wa láti bá zekini láti lè bá pé àdéhùn pé òun jíṣẹ́ pé nítorí pé so anabi ọba ti fàlàyé fún wa tí ó fi máa túmọ̀ pé kíni títí anabi sallallahu alaihi wasallam anabi ti jẹ́ pé báyìí náà wúkà máa wà sọ́fà wúwa ọ̀tà àlà bí kọ́ ìlú àwọn afá wa ní anabi sallallahu alaihi wasallam bó ti rí òun náà ní bọ́lá ọba àlekí ọlá fi ròyìn anabi pé laqad ja'akum rasulun min anfusikum azizun náà láti mú jẹ́ ẹ̀ jáde inú èèyàn bíi sí náà ni gbogbo tí máa ti ń ní ilá báyìí àti máa wúwo lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam hadisun aleikum a máa sojú kò lórí yín ní gbogbo ìgbà lọ́dọ̀ ọlọ́run balẹ̀ kẹ́lá ummati ummati alumami dákun ṣàánú wọn dákun jẹun wà lìjẹ́ náà ànábì a sojú kò rẹ̀ bilmu'minina ra'ufun rahim ànábì tún jẹ́ aláàánú ẹlẹ́dẹ̀ oníkẹ́ ànábì sallallahu alayhi wa jẹ kò lè jẹ tán bóyá àgbà tó àlẹgbẹ rẹ náà yóò mú wọn jẹ bẹ́ẹ̀ sálẹbí wàá ní sọ ìfẹ́ yóò lè jẹ tán àlẹbí wàá ní sọ fún yà ẹ tó fóònù nìkan kọ́ ní òjẹ́ fa táwọn yóò tún jẹ bẹ́ẹ̀ àlẹbí wàá gbàgbé kò ní sọ tó ó túmọ̀ pé kò sínú ẹ̀sìn ni náà wọn ní falamma lam yẹfọ alùzàríkà nígbà táwọn ẹbí ò ti wá ṣe léyìn máa wujudi asbabihi tá a sì rí okùnfà táwọn ẹbí ni ipe kò sí nínú ẹ̀sìn yẹn wa qad arafa dhalika ashabuhu sallallahu alayhi wa sallam àwọn sàbẹ̀ ànábì náà sì ti mà àwọn náà ti mà wọ́n gbé sára kọjá mọ́sálásí ti mọ̀ pé sáà níbi ò bá ti ṣe kò sí nínú ẹ̀sìn yẹn fàkútàfọ́wù fàkútàfọ́wù àfàràbù àwọn náà bá ń tẹ̀lé orípa ànábì ànábì sallallahu alayhi wa sallam ti ṣe wàkútàfọ́wù bìlẹ̀ àbúrọ̀tì wàdùá bìlẹ̀ àbúwàt àwọn náà wá sí kíni àwọn kan àwọn náà gbajú tó lẹ́yìn kékeré lẹ́yìn kó kúpa kú kó sunkún kó sì sẹ́kẹ́ni kó sì sàdúrà fún ẹnu tó adé lọ́dọ̀ ànábì náà nù kó kú kú kó sunkún kó sì sàdúrà fún ẹ máa sunkún tó kúpa kú àmọ́ kẹfẹ́ fún arù lásọ kẹfẹ́ fún tẹ̀yọ́ máa sọ̀rọ̀ ibi aláàánú mi lọ́wọ́ lọ yóò ibi ni wàá mú mọ̀ dára o ẹgbà mi o èmi náà kú gbogbo eléyìí ń dáa àmọ́ kẹfẹ́ sunkún kí èmi ò máa jáde lẹ́jú yàn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ẹ̀ kó kúpa kú ẹ̀ kó máa sunkún má kò bá lànà ìlànà ẹ̀ bì mu kéèyàn wá gbọ́dọ̀ fún yàn pé kó má sùn kò sí àní sunkún gbà tí nǹkan ò sí lànà tó sunkún ni sòtókù bá kú èèyàn máa ń sunkún àánú ti ń bẹ láàrin ara wa síra wa ní ìfẹ́kún nígbà tí ìfọ̀rọ̀ yìí kú ànábì kú ànábì sunkún bó ti kéré máa ń ànábì sunkún ìkan náà sábẹ́ wá sọ pé wà á ń tayà Rasulullah wà ànábì náà ló tún wá ṣe báyìí bá a náà ṣe máa ń wíwọ̀n pé a mọ́mú aláàjì aláìsẹ́ máa ṣe wá àti báwọn yẹn náà lẹ́sìn wá bá ọkùnrin jẹ́ báyìí ẹ alábìnrin nílẹ̀ ayé náà tẹ̀síma alábìnrin ojú wọn lẹ kó tẹ́ ẹ rí ojú ní dání wàlúkọ́lùbá yàtọ̀ ọkàn sì ń bàjẹ́ inú ń bàjẹ́ ẹ̀sìn báwọn nìyí alábìnrin wàlá àná kúrò ilé àmà yóò dín ọ̀bànà àmọ́ kò sí ìgbà tó jáde lẹ́nu mi àyàfi tó bọ́ tó yọ lọ́ọ̀nù ni wà í nà lè tẹ̀rọ kíkà yá Ibrahim lamahùsùn nù àmọ́ o ikú rẹ̀ ó bà mí jẹ́ ilẹ̀ Ibrahim alábìsùn kún so àgbà tí ọmọ rẹ̀ umama ọmọ ọmọ anabi umama tó ti fi sẹ́yìn náà nígbà tó wọn náà kú sanabi gbé lọ́ba yìí sanabi wàá wò sí ẹ̀mí ọmọ náà lọ́ba yìí omi sì ń jalè ju anabi ara àánú ní sanabi sallallahu alaihi wasallam mi so táwọn àdìjẹ́ nìkan sunkún bẹ́ẹ̀ àmọ́ ni àá àá kọ́lá nǹkan àdìjọ́ disappoint mi àná wọn sunkún bí obìnrin àá ah, kálá o àná àbàrà so kéèyàn bá sunkún kò bara jẹ́ o àmọ́ kéèyàn máa wá gbára dálé àbí kó máa fa afẹ́yàmára yìí lọ́rùn àbí kó máa sọ pé aláàánú ti lọ àbí kó máa sọ pé àṣírí òun ti tú gbogbo eléyìí òun náà ní ìsìláàmù ní ká má ṣe ẹ̀fọn àrùn eléyìí Ànábì sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé ó ti kọ́ fún wa. àwọn fáwọn wá tẹ̀síwájú wọ́n ní wàlàbíyẹ́sì kò tó àníhù wọ́n ní kó sì wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn wà látọ̀dọ̀ wọn fàyín náà kẹrọ àtàlẹ́ àwọn àkòrí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀nà ni pé ká máa ka kùránì kó kù odidi ẹ̀ ni àbáyà kan bẹ́ẹ̀ ni àbí súra kan bẹ́ẹ̀ ni dédé àtún mọ̀dàtà àdádálẹ̀ ni bíbíà ni àbí ẹlòmíì bíbíà bíbíà kò mọ sáńpẹ̀ ní ọlọ́run àmọ̀ pé bíbíà kí ni ká mẹ́ sáńpẹ̀ pé ah, àwọn bíbíà bíbíà nu lárúbáwá náà ní bíbíà ni àdádálẹ̀ nítorí pé ní bíbíà òun náà ní tí ò sí kí ni òun náà ní tí ò sí nú ẹ̀sìn kẹwàá tuntun ẹsì tuntun náà tó pé kò sí láyà nẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sán lọ́wọ́ àwọn amú ẹ̀rí wa pé kílẹ̀ rí ó dàbí ànábì sọ̀rọ̀ àwọn ọ̀sán lọ́wọ́ ànábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ànábì ní tó bá dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn wáyé ma laysa minhu ní tí ò sí bẹ̀ tẹ́lẹ̀ fa huwa ànábì ní á padà fún ìyàní yóò dìgbà bùyà ìta rán kẹ́ ìdá fún ọ èsì tó o bá gbọ́ ni àbí òtó ọ abẹ́ ti dálé kìá mọ̀ nísìnyí ẹ wá rí sáà dúró àtàwọn ẹbí ń kókó ọ̀nà tẹ̀sí àrò pé o tún ti kúrò aláwọ̀ oníjà alámúsára kéfà àbá wa ni wọ́n mímọ̀ àtàkọ́ dàmú wọ́n ní inú àwọn àlàyé tàbí wá sí kọjá yìí yóò dàmú á lọ lè má annahu la yajuzu aqdu majlisin li khatmi al-Qur'an li gharzin al-mazkur kò lẹ́tọ̀ọ́ káwá kóra ẹni jọ afẹ́ ka Qur'an nítorí ìdíta sọ yìí wabillahi tawfiq kí ọlọ́ọ̀bà àdìsọ́lá wọ́n ṣàtúwá ti fi wọ́n ṣàtúwá ti kò jẹ́ so ẹ̀rì wọ́n já àwọn ìbéèrè yìí ní kíni láwọn bẹ́ẹ̀ tó ṣe kíni ẹ wàá rí kíní kan bẹ́ẹ̀ ẹ wò pé wò dáhùn béèrè ẹlẹ́kẹta ìpè ẹ̀gbọ́n béèrè béèrè ẹlẹ́kẹta pé tó wá lẹ́tọ̀ọ́ kéwòn ṣe kíni kéwòn àtẹ́ǹdì irú jòkó báyìí àbí kéwòn wá jẹun àbí ẹlẹ́gbẹ́ rò pé wò dáhùn rẹ̀ wọ́n ti dáhùn rẹ̀ àbí wọ́n ti dáhùn rẹ̀ máa ń sọ wọ́n pé nǹkan ò dáa kò sì wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ìdáhù kò dáa ànábì sallallahu alaihi wasallam ò ṣe fìdáhù tẹ́ bá lọ wọnú kùránì gbogbo áyà tí máa ń wá nípa fìdáhù fìdáhù fìdáhù fìdáhù àwọn kẹfẹ́ yìí náà máa ń kábàámọ̀ tó wá níjọ́ gbídà kìyàmà kí ọlọ́run bá lè sọ lọ́mọ á kábàámọ̀ ẹ̀ ipe èèyàn ìdìnnà min azabi yawma yi mu yawma yi ta ah, kò bá ṣe kí gbogbo ayé yìí kó jẹ́ tàwọn lónìí káwọn fi ṣe kí ni káwọn fi ara àwọn kalẹ̀ kó níbi ìyàtọ̀ àjọ gbèdà kìámà gbólóhùn fìdáwò fìdáwò fìdáwò fìdáwò tẹ bá rí àwọn kèfèrí tí wọ́n kábàámà àwọn ọmọ fi ń sọ fọlọ́n pé áà ah, wọ́n ah, bá ṣe lónìí ká ní kápá lórí nǹkan báyìí káfi ṣe kí ni káfi ṣe fìdáwò káfi ra ẹ̀mí ara wa káfi ra ara wa kó nínú ìyà ẹ dákun ìbéèrè tèmi wá fẹ́ bèèrè lọ́wọ́ àwọn tó máa ń ṣe fìdáwò ó ti wà nùnà ẹ wá fẹ́ tètè dáwò ẹ wá fẹ́ ra iná ẹ fẹ́ bọ́ òkun náà kò lọ́rùn rẹ̀ ẹ máa béèrè lọ́wọ́ wọn tẹ bá sọ fún ẹnìkan ní ìsìn pé òkú yìí yóò ọmọ náà ni àwọn afẹ́ ra afẹ́ tètè dáwò sí afẹ́ fi àdúrà tàbí tètè afẹ́ bọ́ òkun náà kò lọ́rùn rẹ̀ ẹni tó bá tó kó sọ fáwọn kan ibi tó bá ti lọ tètè dáwò mi ò bá ní káyìí tẹ máa ń bì sí à ẹ wá sọ pé alábẹ̀rẹ̀ bàbá tiwa ni ọmọ náà ìjọ kẹta bíbí àyè ìjọ kẹrin ìjọ karùnún ìjọ kẹfà ìjọ keje ìjọ kẹjọ twenty one days forty one days eh, one year eh, remembrance ọdún mẹ́wàá àwọn sọ ọdún mẹ́wàá twenty years fifty years kíní kan anniversary gbogbo ẹ̀ pátápátá àdáda lẹ̀ àdáda lẹ̀ ládàá rẹ̀ sì ní gbòòkù tó bá jẹ́ pé òkú náà wà mẹ́rin tí màá ń ṣe é gbà tó wà láyé tó náà máa ń fara mọ́ tó yà kó náà ti di bàbá rẹ̀ nù ó sì tún máa jìyà bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń ṣe fìdáwù rẹ̀ wọn tó yẹ kó wọn náà máa ń lọ fìdáwù tẹ́lẹ̀ wọn náà máa ń ṣe fìdáwù bẹ́ẹ̀ ṣe wá ń ṣe fìdáwù rẹ̀ wọn náà yóò tó máa jìyà ń sáré kí ló fà á nítorí pé àwọn àwọn màláìkà àwọn màláìkà ó máa jẹ́ yàrá tara pé tọ̀ nítorí wọn ṣe láyé ẹ́ aburú tí wọn ṣe láyé tí wọn náà ṣe kí ni tó kọ fún wa wọn náà wọn ṣe lẹ́yìn rẹ̀ wọn náà máa gba kọmíṣán tí wọ́n bá tiẹ̀ wá kú nísìnyí táwọn wá lagídí náà ní à àwọn àni ẹ̀mọ́ ìdá lóhùn jẹ́ ẹ̀mọ́ ìdá lóhùn ọmọ ìgbìlẹ̀ kẹkẹ pa àwọn àwọn àṣebìdá òkun àwọn àṣebìdá òkun òní gbẹ̀sẹ̀ kankan àwọn ni wọ́n ti kí ni àwọn ni wọ́n gbẹ̀sẹ̀ tó gbígbà tí wọ́n bẹ fún ààyè gan kó o ti kí ni ògbà ni wọ́n pè ní ìdá òkun ògbà wọlé sùnádàrà ti eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lẹ́rìí ara àwọn ọ̀nà tá a fi wá sí kí ni tá a fi wá mú ìnira bára wa nù gbogbo àwọn nǹkan tá a kàkà rẹ̀ ní ìtìlẹ́nu kẹsàn-án yóò ṣe bí òkú ká sì túká ìjọba bá pàdé ara wa ká máa ṣe táàzíà kò sígbà tí yóò lè ṣe táàzíà tí yóò lè bá ní kẹ́dùn gbogbo àti ìyàbá ti rí ẹni kọ́lá lè rí fóònù ìyá máa ṣe táàzíà àwọn àlekún àwọn ọ̀pẹ̀lẹ̀ ọkọ rẹ̀ yẹn ṣe táàzíà náà ẹ pàdé lọ́jà ẹ pàdé nìkan gbogbo ìjọba ti pàdé ẹ̀ ṣe táàzíà káwọn wá jòkó káwá kóra wa jòkó nílé olókùn káwá mú àyè kápá àkóra wa síbẹ̀ eléyìí náà inú àdádálẹ̀ kan ni nítorí pé ọjọ́ ti lọ torí ò ní gbà wá ni ìyìnbá ka ọ̀rọ̀ gbogbo àwọn àfa mọ́sẹ̀ àbí mẹ́rẹ̀ẹ̀rin torí pé ẹlòmíràn ó takú ní ti gbá ah, màlìkíyà làwa ẹ àwa ìmọ̀ màlìkí làwa ń tẹ̀lé tẹ́tẹ́rì mọ́ malik mọ́ malik tako ó ní kò lẹ́tọ̀ọ́ kó kó wá kú fún yàn kó wá lọlé múlùngù kan àbí kó wá ta tẹ́ǹtì bì kan kó wá ní ibi táwọn máa bọ̀ ni eléyìí nínú àwọn àdáadáa lẹ̀ ní tí ò lẹ́rìí kankan ibi tí gbogbo yóò ti pàdé òun náà ní kẹ́ pàdé níbo kẹ́ pàdé ní kẹ́ ẹ kírun sókula kẹ́ ẹ sì túká bẹ́ẹ̀ bá wá pàdé ọmọlókù àbó tí wá sí ilé náà ni kí kò sì túká kó máa lọ ẹlòmíì wò jí débẹ̀ láàárọ̀ nígbà aláàjì kìíní tí mo sọ pé ìyàwó rẹ̀ kú ọ̀rẹ́ mi àbá ṣe jòkó tí omi jíjọ mi nínú tí ti wá jòkó nù ìbẹ̀lẹ̀ ayé ló gba ìbẹ̀lẹ̀ asáàrí gba ìbẹ̀lẹ̀ òtí máa dáná sẹ́wọ̀n pé bídíà ó máa pe bídíà ránṣẹ́ ni tẹ́ bá ti dá bídíà kan lẹ̀ yóò tún bí bídíà míì bídíà pé ká jòkó ibẹ̀ náà lẹ́tí wá ní bá àwọn tó wá ń jòkó yìí táwọn sì máa wọ́n tí wọ́n máa lọ lé dákọ̀ ni tí wọ́n máa lọ lé dákà ni ó dá ẹ̀yà máa rò kọ́ fún wa ẹ̀yà máa dákà fún wa bìtìbìtì à ẹ̀bà tó máa dáná ẹ̀bà tó bẹ̀rẹ̀ sí máa dáná láti tó máa dáná bí òkú yìí náà bídí àní àdádálẹ̀ ni Jabir ibn ó gba hadith kan alátọ́lá anábì sallallahu alayhi wa sallam ó láwọn máa ka kákó rẹ̀ níjọ nílé olókùú káwa péjọ síbẹ̀ ìfimù wọ̀sán ní àtàtọ̀ àm àbí káwa dáná nílé olókùú àwọn máa ka kún nínà níyàhà nínú ẹkún ahò ẹkún gbaradálẹ̀ ẹkún aláàánú mi ló lọ yìí níbo ní wàá sí á ah, ọlọ́run ó mà ṣe ká ó ọlọ́run mà dá mi lóró ní sẹ́ńpẹ́rì táwọn ẹ̀ wínú òun náà pè ní àdíyàhà wọ́n ní táwọn máa ka kún nù a ti mọ̀ pé káṣe nìyá kí ni ìdájọ́ rẹ̀ a mọ̀ pé haram ni dá gbọ́dọ̀ sí ẹjẹ́ káwọn sàbí ànábì ní tí wọ́n ka gbogbo ìdẹ́ ìṣe láwùjọ lónìí fìdáwù kọ́dà wọn ní ti gbókú mi lẹ̀ báyìí nígbà tó kó wọn sọ kókú ni wọ́n tó wá ní iná gbẹ́lẹ̀ wọ́n ní wọ́n dá iná ìgbẹ́lẹ̀ wọn ò ní ti gbókú lẹ̀ wọ́n sì máa dáná ẹ̀dá kó bóòlà àti bóòlà ìdè ìwòrú jìnà gánà ìyàwó ń jẹ́ àmọ̀pá ń bá ń ṣe àwọn àmọ̀pá ń ṣe ìyàwó káàsì ṣe káàbọ̀ pé tọ ìbànújẹ́ náà ló dé lóòótọ́ ọ̀hún ara fẹ́ra kùnú ẹ́n ìbànújẹ́ ló yẹ kó bá yàn àmọ́ wàá tàn yín àwọn tó fẹ́ gbó lọ́wọ́ yín wọ́n á tàn yín bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ bá ti fáwọn yàn ló jẹ sí ibi fìdá bẹ́ẹ̀ ni ládọ́ ti bá pọ̀fókù yín sí ládà kan kò ní pọ̀fókù o ládà kan kò ní bá òkú ẹ wá máa sọ kùránì kalẹ̀ tó fi jíjọ́ kẹjọ ẹ bá wọn kan bá wá ó sọ kùránì jíjọ́ kalẹ̀ ẹ máa fún wọn lówó gbogbo eléyìí àdáda lẹ́nu àwọn wa ní gbòkú bá wá sọ àtọ́lẹ̀ ńkọ́ ẹni tó fẹ́ kú wa ní sọ ẹ̀dàkùn ní bá ti kú nínú owó mi mo fẹ́ kẹ́ ẹ fi àwọn aláàbá títí ó fi di kùránì méje méje òní wọn gbọdọ̀ máa sọ kalẹ̀ fún mi tí n bá ti kú tí n bá ti tọ́ba ti bá ti yọ ní owó mi wọ́n ní tó kú bá sọ àtọ́lẹ̀ rẹ̀ ńkọ́ àwọn afáàní ẹ̀ ní dá lóhùn ẹ sáà ẹjọ́ máa lọ ẹ̀hẹ́ tó bá lóòótọ́ ẹlẹ́gbọ́ ẹjọ́ máa lọ tó bá ti wá lọ sáré bá jí tán ẹ̀ ní owó ẹ̀ ní ṣe kíni ẹ ní ti pe àwọn aláfa kankan ẹ ní ti kọ́lá nìkankan so nǹkan tẹ́ kàfi owó ń sẹ́ni pé ẹ wá àwọn ọ̀nà míì tó dáa láwọn ọ̀nà orí tó lè sàǹfààní fún òun náà lẹ́wà sí kíni òun lẹ́wà sí sí ẹ má ràn lọ́wọ́ lé yàgò torí pé tẹ́ bá fi lé bá a tẹ́ bá òun nìsín ẹ̀yin lẹ́sẹ̀ tí òun ló tún máa lé sí kíni ló tún máa jìyà rẹ̀ ẹ̀yẹ wá sànù rẹ̀ inú owó òun nìsín ẹ̀ wá wo bí wọ́n ti ní ìdí kànga ẹgbẹ́ kànga síbẹ̀ ẹ̀ àwọn ọmọ òrukàn àwọn tálíkà àwọn aláìní bó ṣe mọ́sálásí náà lè lè kọ́ sí nìkan ní ẹ̀kọ́ lórúkọ rẹ̀ bó ṣe kùrán náà lè rà sí mọ́sálásí ní bẹ́ẹ̀ wọ́n ti tìlá wáṣọ kùrán àwọn ọ̀nà dáadáa tẹ́yìn bá mọ̀ òun náà nífẹ̀ẹ́ lówó fún ẹ má ṣe bóun ṣe ní ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ra rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tòtò bá ní ara ah, tẹ́ bá ṣe wá àti tòtò bá ní ara ah, mo ti fẹ́nu mo ní ẹsẹ̀ tó wá di pé wàá bẹ́ẹ̀ bí yóò ayá ẹbí lẹ̀ nígbà wo bá lọ sáà kò kú lè bojú ẹ̀yìn má kò sì lè máa bá yín ṣàlejò ní ṣe á ní mo ní ẹsẹ̀ ní ẹsẹ̀ má ni ṣe bóyá ni pé òun gan tó bá ti kú tán èyí tẹ̀ ń ṣe ojú padà mọ́ adùn mọ́ni tó bá wà ilé ló padà mọ́ adùn kó mọ̀ dúpẹ́ ibi gbogbo tó bá wà torí pé ládàá ló ti kí ni ládàá ló máa lọ lè bá ibi tá a ti lọ òun náà ni pé ìdẹ̀kùn ọlọ́run bá a lè sọ láti ìdẹ̀kùn fún wa níbi gbogbo àwọn nǹkan léríṣiríṣi nínú gbèsè ayé wa inú dẹ̀kùn náà ni ọ̀nà bíi tá a gbà jáde láyé ọ̀nà dẹ̀kùn ni ibi àgbà wọlé ọ̀nà dẹ̀kùn ni àbáwọn bíi díà ọ̀dọ́dẹ wà lójú ọ̀nà àbáwọlé wọ́n dúró de wá lójú ọ̀nà àbájáde ẹ̀sìn báwọn nìkan ìdáwó ọmọ olóòkú àwọn ìlú lóde tí wọ́n á máa pé ọmọ olóòkú lọ́kọ̀ kan ní sọ èló ni wọ́n fi ṣe lómi ṣe kíní fún yára rẹ̀ àwọn owó ti fẹ́ràn yára rẹ̀ tó lónìí wọ́n kálukú máa tá ká ń bẹ̀ o ẹ̀ owó ẹ́ńfílópù ọ̀tọ̀ owó kíní kan ọ̀tọ̀ gbogbo eríṣiríṣi àwọn afọ́ wà sí ìrọ̀lẹ́ gbogbo eréṣiríṣi báwo ṣe wàllá ìbílẹ̀ àrí àdádálẹ̀ ni tí ó sì lẹ́rìí kankan látọ̀dọ̀ ọ̀nà àtọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam látà àdé eléyìí ìdẹ̀kùn tí ìsìlámù ṣe fún wa ẹ̀dá kun ẹja gba ìdẹ̀kùn yẹn sàlámù pa lówó tá a fẹ́ nálò tó tá a fẹ́ràn òkú wa ẹja ní alọ́nà tá a nàbí tó là kalẹ̀ náà ní máa gbẹ̀sẹ̀ látara ẹ eh, torí pé ẹsẹ̀ láàmà gbà nígbà tá a bá ń ṣe fìdáwò ẹsẹ̀ láàmà gbà nígbà tá a bá ń ṣe jọ́kẹ́ ìjọ tá a bá ń ṣe jọ́kẹ́ ẹ̀ta ẹ̀yin tó fi á di pé nìsín àwọn ẹni tó wá má tó kú tó fi á di nìsín àwọn ẹni tó wá ya fọ́tò wọn tó wá ya fọ́tà àbá tó kú wọn tó wá lẹ̀ mọ́ àbá wọlé ilé wọn ẹ dàpọ̀ tá a fẹ́ ẹwọ tá a sọ ẹ̀sìn dà ẹwọ tá a sọ ẹ̀sìn dà àwọn amúkọ́ amúkọ́tò yọ ní mo kọ́ yíbi kan báyìí àyà sì kà ní àgbàlagbà wa ya fọ́tò yẹ wá tóbi lábá báyìí wọn wá gbé síbi àbáwọlé wọn báyìí nígbà tó ń ti dìdáwò rẹ̀ ẹ níbo lélẹ́ yìí náà wà nínú ẹ̀sìn ẹ̀ kásì kọ́ ìdásù kásì yàfótó rẹ̀ sí lẹ́yìn gbogbo lè yàdá dálẹ̀ ni ẹ̀ ká máa lọ kásà alásà ẹ̀ kásà alásà ni àṣà alásà ni àwọn kiri yó àwọn náà ni gbogbo orí bẹ́ẹ̀ lẹ́yìn jẹun jẹun tó yàfótó òkú tó gbé síbi kan tó ní ká máa lọ lè sáyìn ní ìsàgbé ìjọba ti wá sí ẹmọ sáyìn fún òní àsáyìn ní Islam tó bá ti ṣe járíà máa lọ bá ti kíyàn máa lọ gbogbo àwọn kan ẹ̀já sọ̀rọ̀ fún kò sí oore ìnira ní àmọ́ wàá bẹ̀ fún kùn yóò sì máa jẹ́ ní afáwà tá a wà láyé abẹ́ ọlọ́wọ́ bá àdìkọ́lá mọ́tà sànù wa mọ́tà sàrékùn àgbóyè sìn fún wa pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ bá àdìkọ́lá bá tún dé lọ́la àwọn àpẹẹrẹ míì nínú àwọn àti pé Islam kò sí ìrọ̀rùn fún wa bẹ́ẹ̀ tí ìrọ̀rùn tí o fẹ́ ní bó ti báyìí bó ti máa àmọ́ látara pé àgbẹ̀sìn yìí à ń para nira wa bẹ́ẹ̀ bókú mi bá kú ní ti báyìí gan ẹ bá lọ lè wádìí kì í ṣe pé ẹkún ẹni tó kú gangan nípa mi jẹ bóyá ẹni pé ìnáwó tó tẹ́ lọ́rùn ẹkùn fìdáwò kó láti wá ṣe bá kó láti níbi òṣèlú tú báyìí kọ́lẹ̀ nìkan sọ kíníkan fún mi ó ní àwọn ibìkan bẹ tó jẹ́ pé ìlú kan bẹ tó jẹ́ pé tó kú bá kú nìyí ọmọ ẹ̀ tó wà ń dalẹ̀ kó tó dé àwọn kan ó sì lọ́ọ́ lè gba ogun kan láwìn kalẹ̀ kó tó dé pé ah, bàbá rẹ kú o tọ̀ yín dé lọ́la yín dé lọ́túnla kó tó dé báyìí wọ́n wà lọ lè gba nǹkan gbà rẹ sí ìgbé kó gbá ó gbẹ fún wa fún ní tó bá dé pé tọ̀gbọ́n láti gbà yóò ti máa dára rẹ kẹ̀kẹ́ fáwọn èèyàn kálí wọn jẹ́ òwúrọ̀ àwọn ọ̀dọ́ báyìí nìyí àǹfààní wo ló wà bẹ fún wa tó abẹ́ lọ́wọ́ balẹ̀ kíọ́lá wọ́n bá balẹ̀ fún àgbóyè sinmi fún wa torí kó sáfàní fún wa láyé níbí kó sáfàní fún wa lálẹ́ kíyàmà هذا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك